عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعاً فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا àwọn àyà yìí wọn ti síwájú lánàá pa ṣàlàyé nípa nípa bó ti ṣe jẹ́ pé anabi Isa ọmọ Maryam aleyhi salam kò jẹ́ ẹran rí kó ṣe ìgbéraga ṣé àti jẹ́rú fún ọlọ́run àbí àti ṣẹrú sìn fọlọ́run ìdí ni wípé ọlọ́run ọba wa dídá ló dá gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú wa àwa tó lọ́wọ́ bá sì dá yìí. yálà àgbà àbá àgbà ẹrú ọlọ́run náà la máa jẹ́ láéláé ẹrú ò lè yí padà kó di ẹlẹ́dàá ara rẹ̀ ìdí nì tó fi jẹ́ pé ìwà máa ṣerú sùn fọlọ́ àwọn èèyàn pín sí ọ̀nà méjì ẹni tó ń ṣẹrú sìn fọlọ́n lódodo ẹni tó sì kọ̀ láti ṣẹrú sìn fún wọn ń bẹ nínú wa àwọn ẹni tí wọ́n ń jọ́sìn fọlọ́n lójú méjèèjì tó sì jẹ́ pé tí wọ́n bá ṣaláìsí bẹ́ẹ̀ lọ́jọ́ kan wọn à ní gbádùn ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni táwọn etí ẹ fìgbà kan ṣẹrú sìn fọlọ́n wọn kì í jọ́sìn fọlọ́n ọba rárá ṣùgbọ́n àtẹni tí ń sin lọ́hùn àtẹni tí kò sin lọ́hùn gbogbo wọn pátá iná ni wọ́n ń bẹ nípò wípé wọ́n ń tẹríba fọlọ́ bóyá láfinúfẹ́dọ̀ṣe àbá fi tipátipá ṣe àmọ́ pé nìkan wà lọ́lọ́ǹda tí ò jẹ́ wípé ó ń gbára sánlẹ̀ fọlọ́ọ̀ kò sí nínú àwọn ẹ̀dá tó lọ́ǹda bó tilẹ̀ jẹ́ pé ẹni tí òfinú fẹ́ dọ̀gbára sánlẹ̀ fọ́lọ́n a kì í pa àwọn ní olùgbàgbọ́ àwọn ẹni tí wọ́n finú fẹ́ dọ̀gbà fọ́lọ́n tí wọ́n sì sọpasọsẹ̀ sílẹ̀ fún kásìlọ́n àwọn là ń pè ní tani olùgbàgbọ́ òdodo ẹ̀rọ àwọn kùfàr àwọn mushrikun àwọn gan alára wọ́n ń gbára yílẹ̀ fọlọ́ nítorí pé ara wọn kò lè gbà láti má gbára yílẹ̀ fọlọ́ bó tilẹ̀ jẹ́ pé alára iná ní ọwọ́ tó bá kú lórí ní tíǹsì. àwọn olùmọ̀ wọ́n ní ọmọ ẹ nínú wa ẹni tó fi ara tiẹ̀ tó fi ṣẹ̀sìn fọlọ́n láfinú fẹ́dọ̀sẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo wọn bẹ nínú wa ẹni tó kóra ró jìnnà sí kásẹ̀sìn fọlọ́n ṣùgbọ́n tó ṣe pé ńgbà tí ara rẹ̀ tí òfinú fẹ́dọ̀ fi tí òfinú fẹ́dọ̀ fi yílẹ̀ fọlọ́n òjijì rẹ̀ ń forí kanlẹ̀ fọlọ́n àbíbo lẹ́ẹ̀ máa bójijì èèyàn sókè ní àbílẹ̀ ilẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ wọ́n sọ pé bí ìwọ bá kọ̀ láti ṣètò ọlọ́run láfinú fẹ́ dọ̀sí ara rẹ ò ní gbà àfi kóun ṣe kínni kó gbára ilẹ̀ fọlọ́ ṣùgbọ́n tá lára tí ọba ti finú fẹ́ dọ̀sí bẹ́ẹ̀ ara gbára ilẹ̀ fọlọ́run kò pé kí ara àti alára wọn bọ́ lọ́wọ́ yà ṣùgbọ́n kò sí nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá dá tí ọmọ agbára yìí lẹ̀ fọlọ̀ torí ẹ̀ Al-Masih ẹni ìbùkún anabi Isa aleyhi salam ẹrú ọlọ́ọ̀ni ẹrú ọlọ́ọ̀ni tọ́lọ̀ bá dá ẹrú ọlọ́ọ̀ni tọ́lọ̀ bá mú máa bẹ lẹ́yìn tí ò ti sí tẹ́lẹ̀ báwo ló ti ṣe fẹ́ ṣègbéraga kọ àti jẹ́ ẹrú sìn fọlọ́n olùjọ́sìn fọlọ́n kò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀ walal malaikatul muqarrabun kọ́dà àwọn màláíkà tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ ẹnìkan nínú wọn kò lè rán rí yarí pòun ò lè jẹ́rú sìn fọlọ́n tẹ́ bá kíyèsí lánàá a sọ pé apá kan nínú àwọn onímímà wọ́n ní àyà yìí ó ń bẹ nínú ẹ̀rí eléyìí tó tọ́ka sí pé àwọn màláíkà ńkọ́ wọ́n lọ́lá ju èèyàn lọ àwọn ànábì Ọlọ́run lọ wọ́n nítorí pé Ọlọ́run ní. لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون النبي عيسى نيبكم kò jẹ́sẹ̀ gbéraga sọ pé òun yìí ṣẹrú sìn fọlọ́ kódà àwọn màláìka gan-an tí wọ́n jẹ́ ni tí a súnmọ́ lọ́hùn kàn jẹ́sẹ̀ gbéraga bẹ́ẹ̀ kódà kódà òun ó túmọ̀ sí pé tó fi tó tó fi dórí àwọn màláíkà tí wọ́n ti ẹsẹ̀ gbé e àgbọ́yé àwọn olùmọ̀yẹ́nu wọ́n tún ní tabatun kanu suratu Hud àárí nínú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run èyí tí apá kan nínú wọn sọ fáwọn èèyàn wọn ó ní pé wala aqulu lakum inni malak ń sì sọ fún yín pé màláìka ni mi o ń pera mi màláìka o abẹ́ ìfura bẹ́ẹ̀ ń pera mi ní màláìka ó túmọ̀ sí pé bọ́ pera rẹ̀ màláìka bí ìgbà tó gbéra rẹ̀ sáyè kan tó ga tayọ èyí tá ànábì máa ni eléyìí ni àgbọ́yé àwọn olùmọ̀ yẹn táwọn fi sọ pé ááyà yìí ń bẹ nínú ẹ̀rí tó sí pé àwọn màláìka ju àwọn ànábì ọlọ́run ọba lọ ṣùgbọ́n a sọ pé ọ̀rọ̀ yẹn kìí ṣe ń tá a lè gbà wọlé láì ṣàyẹ̀wò lórí ẹ̀ nítorí pé nǹkan tí ìyàpẹ̀nu bá ti ń bẹ lórí ẹ̀ oníkálukú kò lè sọ ń tọ́ sọ kò sì lè wí ń tó wí láì jẹ́ pé ó ní ẹ̀rí kan tó dì mú so ọ̀rọ̀ tó bá takò eléyẹn náà àwọn náà lẹ́rìí tí àwọn náà dì mú. Al-Imam Ibn Kathir rahimahullah wọn lẹ́ni tó fi àyà yìí sẹ̀rí lórí pé àwọn màláíkà wọn ga nípò ju àwọn ànábì ọlọ́run ọba lọ wọn ni laysa lahu fi dhalika dilalah wọn láyà yìí ọ̀tọ́ kàsìntì fẹ́ rárá ìpè walal malaikatul muqarrabun kọ́dà àwọn màláíkà tá a súnmọ́ lọ wọn ò jẹ́ ṣègbéraga kọ̀ láti jẹ́rú sìn fọlọ́ wọn ní kò túmọ̀ sí pé màláíkà ju àwọn ànábì lọ kí ló wá túmọ̀ sí wọn ní níṣẹ́ lọ́lọ́wọ́n bá kàn fi sísọ nípa àwọn màláíkà tì sísọ nípa ànábì Ìsá aleyhi salam pé Ìsá o tẹ́ ń pè lọ́lọ́run o kò jẹ́ kò jẹ́ ran rí póun ò lè sin lọ́hùn bẹ́ẹ̀ náà làwọn màláìka náà táwọn kan ti pè lọ́lọ́run rí tí wọ́n ń sìn gẹ́gẹ́ àwọn kan nínú àwọn jahiliya táwọn náà ń sin àwọn màláìka àwọn náà jẹ́ sọ yìí pé àwọn ò ní sin lọ́hùn bó sì jẹ́ pé ríṣà ọmọ ọlọ́run ni wọ́n bá pè lófin òun kọ́ ọmọ ọlọ́run kò gbọ́dọ̀ tún jẹ́ ẹni tó tún máa sin lọ́ọ̀ mọ́ ọlọ́run ni kò tó bẹ́ẹ̀ láti má sin òun ọlọ́run tó rẹ́rù òun ni kì í sọ ọmọ òun òbí ma kọ́dà àwọn mẹ̀láìkà táwọn kan ti síwájú tiyín pa àwọn náà lọ́mọ ọlọ́run àwọn gan ọ̀jẹ́ ran rí páwọn ò lè jẹ́ kínni àwọn ò lè jẹ́ rúsìn fọlọ́ tó bá sì jẹ́ pé àwọn nǹkan tí máa dáni lágara ni tọ́lọ̀ ní kó ṣẹlẹ̀ gbọ́ wà nàbì Isa aleyhi salam tọ́ tó bá yẹ pé ńlẹ̀ bá wò tẹ̀fí ní Isa kọjá ẹni tí ó jẹ́rú sìn fọlọ́n àfi kẹ́yìn ọmọ àsìn Isa ọ̀jẹ̀ran rí pòun ò ní sin lọ́hùn kódà àwọn màláíkà tí wọ́n tún lágbára ju Isa lọ gbogbo oríṣi ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta sọ pé ní. So, ntọ́fà tọ́lọ̀ ń fi mú àwọn màláíkà wà pe Ìsá kìí ṣe àwọn ju lọ. àwọn màláíkà táwọn kan ti síwájú pé lọ́lọ́n síwájú tìyín tẹ̀ lọ́lọ́ wọn àwọn àwọn táwọn kan ti lọ́mọ siwaju lọ́mọ wọn ò jẹ́ sọ pé àwọn ò jẹ́ rúṣin fọlọ́ kódà àwọn màláíkà ló sì pé wọ́n ní agbára wọ́n ní agbára ju Ìsá lọ àwọn ò jẹ́ sọ yìí pé àwọn kì í ṣẹrú ọlọ́run yàtọ̀ sí Ìsá tẹ̀yìn wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ tẹ̀yìn fi ń pé nǹkan yẹn ti tó láti sọ di kíni láti sọ dọ́lọ́ eléyìí ni. وعلى الملائكة المقربون eléyìí yóò jẹ́ àmì ńlá fún gbogbo onílàákàyè láti mà dájú pọ́lọ́ wọn bá làásìn a gbọ́dọ̀ sìn nǹkan míì tó yàtọ̀ sọlọ ọlọ́run fi tàn nábì fi ṣàpèjúwe ni ṣùgbọ́n gbogbo ànábì yòókù kò sí kan nínú wọn tó jẹ́ ṣègbéraga sáti ṣẹ̀sìn fọlọ nítorí pé ẹni tó ń pè lánàbì òun gan-an lẹni tí máa pọ̀ ní sísẹ̀sìn fọlọ ju àwọn ẹni tí ń pè lọ bẹ́ẹ̀ làwọn mẹláìkà àwọn ni wọ́n pọ̀ ní sísẹ̀sìn fọ́lọ̀ ju àwọn èèyàn gan lọ nítorí pé èèyàn àwọn à ń sẹ́lọ̀ à ń sì ń sin lọ mẹláìkà kì í sẹ́lọ̀ rárá gbogbo ṣe tiwọn ìjọsìn fọ́lọ̀ náà ni ǹjẹ́ tí àwọn tó ga wọn yìí táwọn bá ń sẹ̀sìn fọ́lọ̀ bó wàá lọ̀rọ̀ tàwa tá a kúrú ní ọ̀rọ̀ tàwa kúrú ǹjẹ́ ó yẹ ká mọ̀ ara wa bí jẹ́ ọ̀yẹ ká fi gbogbo àkókò wa ká fi máa ṣẹ̀sìn fọlọ́wọn bá bí ẹnìkan ní gbogbo àkókò wa báwo bẹ́ẹ̀ ni kọ́dà tó fi dórí àwọn nǹkan míì tá à ń ṣe jẹ́ ìwọ mọ̀ pé látàrí àníyàn àwọn nǹkan tá à ń ṣe gbogbo wọ́n lè yí padà kún ọ́ dẹ́sì níṣẹ́ ojókòó ń gbọ́rọ̀ lọ ní lẹ́mìí nínú ọkàn rẹ pé mo jókòó láti gbọ́rọ̀ lọ kó lè bàa yé mi kí n lè bá àmọ̀nà tí n fi máa sìn wọ́n lọ ó dìjọ́sìn ó dìjọ́sìn bẹ́ẹ̀ ni aṣọ tó wọ̀ sọ́run pé wọ́n lọ èmi wọ eléyìí o nítorí kí n lè bá àbó ìhòhò mi kí n lè bá láǹfààní àti jọ́sìn fún wọn lọ́n bó ti ṣe fẹ́ ó ti dẹ̀sìn aṣọ tó wọ̀ sọ́run tó lè má wọṣọ sọ́run ó sì tún máa gbalada bẹ́ẹ̀ náà ni oúnjẹ tó ń jẹ sínú yẹn tó ṣe pé o lè má jẹun láti fi gbẹ́mí ara rẹ ró tó bá ní nínú àníyàn rẹ pé wọ́n ọlọ́run ṣe ni mò ń jẹ oúnjẹ yìí o kí ara mi ó lè bá a mókun kí n lè bá a láǹfààní àti máa jọ́sìn fún wọn ọlọ́run ọba dáadáa bó ti ṣe fẹ́ gbogbo òkèlè tó ń jẹ yóò tún dẹ́sìn torí ẹ̀ tíyẹn bá ní àníyàn tó dáa pẹ̀lú gbogbo ohun tí ń ṣe gbogbo gbèsè ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ yóò di jọ́sìn yàtọ̀ sí tó o bá fẹ́ sẹ́ lọ́n àníyàn kan ò lè sọ ẹ̀ṣẹ̀ kó sọ di títẹ̀lé tọ́lọ̀ ìwọ lọ́n ìfẹ́ purọ́ ilé bá ró oúnjẹ gbà lẹ́sìn fún mi kò ní gbà lẹ́sìn fún èèyàn gbọ́dọ̀ purọ́ ọlọ́run bá sí léèwọ̀ torí ẹ̀ ọlọ́run ọba wọn kò bí ma o ẹnìkan ò bí gbogbo nǹkan pátá sí ọlọ́run ẹrú ni wọ́n jẹ́ ẹrú ni wọ́n jẹ́ ẹrú tá a dá tí ò lè dára rẹ̀ ẹrú tá a pa tọjọ́ kú rẹ̀ bá pé tí ò lè dára rẹ̀ pa ẹrú tá a jíǹde tákòókò bá tó tí ò lè dára rẹ̀ jí gbogbo wa ṣe rí nu níwájú ọlọ́run torí ọ̀rọ̀ wa la hawla wala quwwata illa ó sì rẹ́gí pẹ̀lú gbogbo wa àdọ́gbọ́n kan gbọ́n a sì dágbára kan ní yàtọ̀ sí ìtọ́lọ́mba fún wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá a ti ṣe dọ́gbọ́n kan bá tá a dọ́gbọ́n kan gbọ́n tá a sì dá agbára kan ní yàtọ̀ sí ìtọ́lọ́mba fún wa ọlọ́run ọba fún wa ní làákàyè o làákàyè tọ́lọ́run fún wa yẹn òun láà máa ṣẹ̀ṣà là ń fi ń sẹ̀sà ètò da yàtọ̀ sí ètò ọ̀dà torí kọ́ ọmọ bá wà lọ gan má di àdọ́gbọ́n kan gbọ́n àdágbára kan ní àfi tọ́lọ́run bá fún wa kọ́ wa pétọ̀ kí wọ́n lọ́lọ́run fi àjẹ wá sí pàpòrọ́ pàjálè pàṣẹzìnà pàṣẹbọsọlọ́run ńgbà tá àdọ́gbọ́n kan gbọ́n tá àdágbára kan ní yàtọ̀ sí tọ́lọ́run tó fún wa. síbẹ̀síbẹ̀ ó jìyà tó bá hùwà ẹ̀ṣẹ̀ ó jìyà tó bá ọ̀daràn torí pé ọlọ́run ti fún wa ní làákàyè wahadaynahun najdayn ọlọ́run ni a ti fún ni tí ó fi máa ma ìyàtọ̀ láàrin ọ̀nà méjì ọ̀nà táwọn orí tó lórí ire tọ̀ tí wọ́n fi sórí ire ọ̀nà tó lórí ibú tọ̀ tó fi sórí ibú ọlọ́run ti fún ńlá ka tó fi máa ma. sì máa gbogbo ń tó bá ṣe láyé làákà ìtọ́lọ̀ ń fún ọyún ló fi tara rẹ̀ gbèrò sẹ̀sà kí ló ṣe nígbà tó délé ìyá tó ń takà tó ní kí wọ́n bọ́ dákà wọ́n sì tún ta fùfú gan pẹ̀lú wọ́n ń tẹ̀bà sẹ̀mọ́fítà wà ń bẹ̀ ìyàn gan wà ń bẹ̀ gbà tó débẹ̀ olókèlè ló jẹ tí gbogbo òkèlè náà wọ́n lè kó sínú abọ́ fún ọ rárá ó ní àmàlà ṣé ẹ fẹ́ fùfú àlámàlámà wí fún yín sẹ́yìn pé làákàyè ló ti ọ lọ síbi àti gbèrò èrò ló ti ọ lọ síbi àti sẹ̀sà ṣé àmàlà lèmi ń fẹ́ wọ́n kó ẹran dà sínú gbá lóríṣiríṣi ó ní ara ẹran ló ń fẹ́ wọ́n á fẹ́ mú kàn bẹ́ẹ̀ pé eyín kọ́ ètí ń wò mí tèmi náà ń wò nù subhanallah kí ló fi sẹ̀sà ẹnì pé làákàyè lọ́lọ́run fún wa làákàyè àgbèrò àṣẹṣà ìdí inú tó fi jẹ́ pé bọ́mọ aná bá wọná ọwọ́ná nítorí pé ọlẹ́tọ̀ sí ni torón lọ ṣẹṣà láti sẹlọ̀ tí bọ́lọ́run ti fún làákàyè òun lọ ṣẹṣà láti jọ́tọ̀ ọlọ́run tí bọ́lọ́run bá fún ni tí ó fi máa gbèrò òun lọ ṣẹṣà láti olórí bù nítorí pọ́lọ̀ ń fún lágbára ohun tó fi lè mú un ti ń fẹ́ yàtọ̀ sí ètí ọ̀fẹ́ nígbà tí ò dìndìnrín náà la sọ pé àwọn dìndìnrín ti wọn tó bá jọ́gbìn dàlùkìyàmà wọ́n ṣe kíni wọ́n ṣe ìdánwò fún wọn. àtẹ̀yìn ọ̀ya wèrè la sọ pé àwọn wèrè àwọn tó bá ti jọ́gbìn dàlùkìyàmà tó bá yẹ pé ya wèrè throughout ó bàlágà ó bàlágà wèrè bá gan lórí ni pẹ̀lú wèrè ni bẹ́ẹ̀ náà ló sì bá kú eléyìí ọlọ́run sì dáhùn fún tọ́ba àdìjọ́ gbẹ̀ndà kan àmọ́ wọ alhamdulilayi tẹ́ máa pè wọn wèrè sóò ní bẹ́ẹ̀ wulẹ̀ tọ́ba pé tọ́ba àdìjọ́ gbẹ̀ndà kan àmọ́ ẹ̀tún sísá fún àwọn wèrè kó wọn kúkú tún dáhùn sí rárá o rárá so ilé ayé mi ló ti lè parọ́ ilé parọ́ ńgbà tó sì dáhùn tó fail tó fail tó lè lọ bá àwọn tó máa mójútó dánwò pé kódà ń jọ yẹn àárẹ̀ ni mo ń ṣe kódà wọ́n rush mi alátọ́sítù ni kódà eh, kó kàn má jẹ́ pé mo absent ni pé wọ́n sá lọ gbà ọ̀dà lọ gbà wá lọ́sítù pọ̀ gbádùn jọ náà eh, ẹ ẹ pé náà jà wọ́n kàn kọ́ fún ni lọ́ba mu dé wọ́n bá ní ọ̀dà wọ́n ṣe refreshment fún wọ́n tuntun náà wò ṣe fún kó síjọ́ gbẹ̀ndà kìá pé wọ́n lọ wọ́n fẹ́ kẹ́ consider òun pé nílé ayé wèrè lòun consider kọ́ ta ni ọkọ̀ wẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé o lè parọ́ fọlọ̀ ọlọ́run ti fún wa ńlá ká ìta máa fi ṣẹ̀ṣà ẹ mẹ́jà sì là á ká ìwà lò ìdí ìnáwó tó fi jẹ́ kí tẹ́ bá rí tí wọ́n ń bùyàn tó ní làákàyè ní wéèrè wọn à sì sọ́ngbà mi nítorí pé làákàyè tọ́lọ́run fún yàn kò lò kò wúlò fún ọ wọ́n fi gbogbo òṣèṣì jọ ti wèrè. torí ẹ ọlọ́run bá ti fi wá mánà àwa ló kù ní ìsìn pé ṣé ìmánà ló wù wá ni àbí sínà ọlọ́run fún ọ ńlá ká ẹ̀ ń gbòdodo ọlọ́run sì tún ṣe rọrùn fún ọ láti tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe rọrùn fún ọ láti má tẹ̀lé ṣèwọ́ wá ṣẹ̀ṣà pọ̀ tẹ̀lé ni wọ́n fi ń kí ọ oríire a kì í ṣègbéraga sọ́lọ́run a'udhu billah kí n láà pa ajá mọ́ kí la pa àjà mọ́ ló fi jẹ́ pé ọ̀ràn àyàn ni kéèyàn sin lọ́hùn kéèyàn tẹríba fọlọ́hùn lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam náà fi sọ pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú súnmọ́ Ọlọ́run ọba jù kò sí bí ìgbà tó wà ní foríkalẹ̀ nítorí pé kò sí ìgbára dálẹ̀ tó tó kéèyàn forí kalẹ̀ torí ètò ga jù lára wa náà lójú wa yìí njọba sì lè mú ọ tó fojú rẹ lélẹ̀ fọlọ́n Allahu Akbar ó ti parí ó ti súnmọ́ lọ́wọ́n ọba kọjá gbogbo béèyàn sì lè súnmọ́ lọ ìwọ ti wá sórí ire mẹ́wọ̀n pé ọlọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀ fún wa máa tọrọ gbogbo nítorí wọn máa ń fẹ́ nìsín lóore tayé àti tàlùkìyàmà ọlọ́wọ́n bó sì ṣe fún ọ náà lànà fi sọ pé fa ama sojod fa akiru fihi mina du'a fa qamina an yustajaba lakum tẹ́ ẹ bá forí kanlẹ̀ ẹ máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nínú forí kanlẹ̀ yín torí pé ààyè kọ́lọ̀ wọn gbàdúrà kọ́ gbà ní. torí ẹ ìgbà tí wọ́n ń ṣẹ̀sìn fọ́lọ́n tó ń kírun kí sóńgbéraga. So èyí sùn gbéraga ọlọ ẹ̀wù rẹ gbogbo ẹyọ gétọ wọn sì pẹrun ọgbà mọsálásí lọ ọlọ gbẹwù wúruwúru wọ gbé ńgbà ọjọ́ pé mọ́sálásí là ń lọ ọfẹ lọ gbára dálẹ̀ fọlọ ni eléyìí yẹ mọ́sálásí èyí ò yẹ mọ́sálásí bi billahi èyí tí ó bá yẹ mọ́sálásí sẹmọ pé náà yẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni. so ọlọ́run sọ pé ya bani adama khudhu zinatakum inda kulli masjid ẹ̀yin ọmọ anabi adam ẹ máa ṣọ̀ṣọ́ yín ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń lọ mọ́ṣáláṣí yìí ṣe mọ́ṣáláṣí lásán o ìyẹn ni pé gbogbo ibi tẹ́ bá ti fẹ́ kírun kò bá jẹ́nu lílo ti fẹ́ kírun méjì ọjọ́ pé títí rún pa nínú aṣọ lọ́ọ̀mọ́ àfi kírun fọ́lọ̀ èyí tó ti rún dànù lọ́ọ̀mọ́ àfi kírun fọ́lọ̀ tí ò ní hàn pórún lórí irun subhanallah torí ẹ ọ̀pọ̀lọpọ̀ máa wà tí èkìrùn ó nítorí pé ẹ̀wò ohun géètò rẹ̀ ọ́ dàrú láti géètò òfò tí sọ ní ido ibú ìgbéraga nu ríran rí torí ẹ ọ yẹ kí onítọ̀hún kọ́ má gbà gbé òun torí kí géètò aṣọ rẹ̀ ọmọ bàa bàjẹ́ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ẹ máa kíyèsí àwọn tí ó yẹ ká gbé sáré lẹ́yìn rẹ̀ àyà tá a wá dé lánàá yẹn àyà yìí a ní sọ fún wa nípa ogún pínpín ogún pínpín ó pàtàkì ọlọ́run ọba sì ti pín in. kò filẹ̀ fún yàn kò filẹ̀ fún màláìka òun gangan fúnra ara rẹ̀ ló pin. علم الفرائض علم لا مثيل له يكفيك أن قد تولى قسمه الله ìmàkánì tó ṣe pé kò sí ìmàtọ́jọ́ ó tiẹ̀ tú ọ láti mọ ọ láti ń bẹ fún mọ̀ yìí pé ọlọ́run fúnra ara rẹ̀ ló pin kò fi ilẹ̀ fún yàn kọ́mọ́ bàá máa dá wàhálà lẹ̀ kò sì fi ilẹ̀ fún màláìka torí ẹ̀ ìmọ̀ yìí ọ̀nbẹ nínú ìmọ̀ tó ṣe é pé wọ́n kọ́kọ́ kákúò lórí ilẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ti sọ fún anu hadith sahih pé ọlọ́run bá kì í já ìmọ̀ gbà kúrò lọ́wọ́ àwọn èèyàn lájàgbà lájàgbà kákú òlókè pẹ̀ kọ́jà pé màǹgàǹgàn lọ́lọ́run jàgbà ni ọ̀ka kú ṣùgbọ́n bó ṣe máa ń jàgbà ni pé yọ́ọ̀ máa ṣe kú pa àwọn olùmọ̀ tí ó ní mímọ̀ kan bá ti kú àwọn èèyàn wà á fa láìmọ̀ kan wọ́n fi rọ́pò rẹ̀. wọ́n máa wá dá wọn lóhùn àwọn àbéèrè wọn nípa ẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan sáwọn sì ti kúkú ṣìnà tẹ́lẹ̀ kí lẹni tó ṣìnà ó fẹni tí ò ti ṣìnà ju ìṣìnà lọ àwọn ti ṣìnà wọ́n máa wá sí àwọn èèyàn lọ́nà torí ẹ̀ wọ́n ní yóò ṣẹlẹ̀ igi wọ́n ka ìmọ̀ yìí kúrò lókè pẹ̀ wà á náà awwalu ilmin yufqadu fil ardi hatta la yakadu yujadu ó ní ma alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ ṣe àfẹ́kù rẹ̀ lókè pẹ̀ débi ipá àti ẹ̀ nífẹ̀ẹ́ rí ma ìmọ̀ alákọ̀ọ́kọ́ náà ni ilmul fara'id ìmọ̀ nípa bá a ṣe máa pín ogún àwọn sábẹ́ wọ́n ní ìmọ̀ wọ́n ní ìmọ̀ púpọ̀ èèyàn yẹpẹrẹ kì í jẹ́ sàbí wọ́n mọ̀ títí dórí ilmul fara'id ìmọ̀ nípa bá a ṣe pin ogun ṣùgbọ́n o Ibn Mas'ud olùmọ̀ àgbáni nípa bá a ṣe pin ogun radiyallahu anhu Abdullahi ibn Abbas olùmọ̀ ńlá ni nípa bá a ṣe máa pin ogun radiyallahu anhuma ká má tí ì sọ ti Umar ibn al-Khattab radiyallahu anhu á olùmọ̀ńlá gidigidi ni nípa abáàṣe máa pín ogun. débi wípé àwọn masáìlù kan wà nínú ilmu al-fara'id tó ṣe wípé Umaru ló pilẹ̀ wọn gẹ́gẹ́ bí al-mas'alata almas'alatani al'umariyatani àwọn mas'ala méjì tá à ń pè ní ti umar so eléyìí ọ̀nbẹ nínú àwọn mẹsáàì pé Umar ló pilẹ̀ rẹ̀ òun náà ní ká rí ọkọ ká rí ìyàwó ọkọ tàbí ìyàwó ká ọkọ tàbí ìyàwó ká wá rí bàbá tàbí wọn. ọkọ tàbí ìyàwó kọ́ wá rí bàbá àti ìyá pẹ̀lú wọn. zawjun wa ummun wa huma waritha ari zawju àti zawja zawju tàbí zawja àwa rí bàbá àti ìyá pẹ̀lú ọkọ àbí bàbá àti ìyá pẹ̀lú yàwó ìgbà wo ló kú òkú tí wọ́n fọkọ lẹ̀ ta ló kú tí wọ́n máa pọkọ ló fi lẹ̀ ìyàwó ló kú tọ ta ló kú tí wọ́n fi sọ pé ìyàwó ló fi lẹ̀ ọkọ ẹ mọ̀ kó lọ́wọ́ bá wa ti sọ yìí pé fa in lam yakun wa warithahu abawahu fali ummihi thuluth tẹni tó kú tí kò bá fọmọ́lẹ̀ sáyé tó wá ṣẹlẹ̀ yìí pé bàbá àti ìyá nìkan ló fi sílẹ̀ àwọn nìkan ni ó jogún rẹ̀ ọlọ́run bá ní ẹ fún ìyá ní ìdá kan nínú mẹ́ta ìdá kan nínú mẹ́ta ń tọ́mọ rẹ̀ fi sílẹ̀ sáyé ènìyàn gbà eléyìí túmọ̀ sí wípé kí ni bàbá ọgbà ìdá méjì nínú mẹ́ta ìdá méjì nínú mẹ́ta yun kí lè rò pọ́ já sí nínú owó sí ní tíyà gbà ṣé ìlọ́po ní tíyà gbà ni àbí dèédé ní tíyà gbà ìlọ́po ní tíyà gbà ó túmọ̀ sí pé bàbá lágbára débi pé lọ́pọ̀ ní tíyà gbà ìní ọgbà nínú ogún ọmọ ẹ̀wọ̀n pé lójú ayé anabi sallallahu alaihi wasallam ní ṣe dáadáa sí ìyá rẹ tún ṣe dáadáa sí ìyá rẹ tún ṣe dáadáa sí ìyá rẹ kó tó wá kan bàbá rẹ káwọn ìyá nìsín káwọn náà mọ̀ ìwà dúró dáadáa tẹ̀yìn ti gbà kọ ọmọ tó kú ọmọ wa kú ní ìsìn wọn á ní bàbá òní ọgbẹ ìtọpọ jù kò ní ìdíkẹfà kíkọrí eléyìí ìjọba ọdà tó bá ṣẹlẹ̀ wípé. ẹni tó kú yìí ìyàwó ni ó wá fi ọkọ rẹ̀ sílẹ̀ bàbá àti ìyá rẹ̀ ọkọ àti bàbá àti ìyá rẹ̀ ló fi ilẹ̀ sáyé kọ̀ lọ́mọ ọkọ òun gba ìdajì dúkìá ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run tọ́lọ́run fọkọ nù ńgbà tíyàwó ọba ti bímọ. ṣùgbọ́n bàbá àti ìyá nìyí àwọn ni wọ́n ṣẹ́kù tá a bá ti mú dajì kó nu dúkìá kí ló ṣẹ́kù ó kù dajì tẹ bá padà sídìí àyàtà ọkọ kà pé ńgbà tẹni tó kú tí ò bá fọmọ sáyé tó ṣe pé bàbá àti ìyá rẹ̀ ní òjògùn rẹ̀ kí nìyọ́ gbà ìdá kan nínú mẹ́ta. No, tá a bá mú ìdá kan nínú mẹ́ta owó tó ṣẹ́kù tá a bá mú ìdá kan nínú mẹ́ta gbogbo owó ẹ jẹ́ á pe owó tí obìnrin yìí fi sílẹ̀ ní mẹ́fà tá a wá fún ọkọ rẹ̀ nídajì kí ni ìdajì ń jẹ́ mẹ́ta àwa fẹ́ fún ìyá ní ìdá kan nínú mẹ́ta dúkìá tí ọmọ rẹ̀ tó kú fi sílẹ̀ kí ni ó ẹ kíyèsí o ìdá kan nu mẹ́ta owó tó fi sílẹ̀ méjì ah ah one over three of six two tọ tẹ bá wá fún ọkọ ti gba kínni mẹ́ta ajẹ́ pé ìyá ọgbà méjì kí ni ó ṣẹ́kù fún bàbá ìyá ju bàbá lọ àbí ó bàbá lọ nísìn sẹ́kẹ̀sì ìyá ti ju bàbá lọ nísì ọ̀rọ̀ yìí dojú sú àwọn sàábé ọlọ́run sì sọ pé ìgbà tí ẹni tó kú tó bá fi bàbá àtìyá lẹ̀ tí wọ́n bá jogún rẹ̀ ìdá kan nínú mẹ́ta ènìyàn máa jogún ètò túmọ̀ sí pé bàbá ní ó jogún yòókù bàbá pọ̀ ju ìyá lọ lógún jíjẹ láàárọ̀ ọmọ ṣùgbọ́n tá a bá gbé bẹ́ẹ̀ bó ti ṣe yẹ ká gbé ní ìyá ò dípọ́ gba ìlọ́po tí bàbá gbà a sì wo gbogbo òfin tó de bá ń ṣe ń pín ogún bí táwọn èèyàn méjì bá ti lè dọ́gba nípò akọ abo ìdajì ńtakọ gbà lábo máa gbà gẹ́gẹ́ bí ọmọ ni gbogbo wọn jẹ́ fún ẹni tó kú ọmọkùnrin ó gba ìlọ́po táwọn ọmọ ìyá rẹ̀ bìnrin ó ọmọ ìyá ni wọ́n jẹ́ sí i àwọn ọkùnrin ọmọ gba ìlọ́po ń táwọn ọmọbìnrin ọmọ gbà tọ tó bá jẹ́ pé ẹni tó kú òun lọ́kọ ó fi ìyàwó lẹ̀ àti bàbá tiẹ̀ àti ìyá tiẹ̀ ọlọ́run sì ti sọ pé àsìkò tí ìyá bá kú tọkọ bá kú tí yóò fi ìyàwó sílẹ̀ ìgbà tọkọ ò ti lọ́mọ. ajẹ́ pé ìdá kan nu mẹ́rin ìnìyàwó ọgbà mo rò pé kíyèsí tún ti dààbọ̀ ntọ́lọ̀ nfọkùn tó fọkọ sẹ́yìn kọ́ kọ́ òbí ma tí ọlọ́ma níyàwó bí yóò jogún yà àmọ́ kò kankan ọlọ́run ní ọkọ jẹ ìdajì ẹ mọ̀ pé ìlàrin ìdajì ìyàwó rẹ ìdá kan nínú mẹ́rin dúkìá rẹ ni ó gbà ìyàwó ti gba ìdá kan nínú mẹ́rin ọlọ́sìn ni tí òkú bá kú tó ẹ pé bàbá àtìyá rẹ ni ó jogún rẹ ìyá ńkọ́ yóò jogún ìdá kan nínú mẹ́ta ẹ já pé dúkìá tí bàbá yìí kú fi sílẹ̀ ó méjìlá. ó ní bá ṣe má ìgbà tí ì ṣe pé àbí òye kásá lóye méjìlá tọ tá a bá yọ ntí ìyàwó gbà ìdá kan nínú mẹ́rin kí ni ìdá kan mẹ́rin méjìlá mẹ́ta ọlọ́run ti sọ pé ìyá náà gba ìdá kan nínú mẹ́ta kí ni ìdá kan méjìlá mẹ́rin ìyàwó ti gba mẹ́ta. ìyá gba mẹ́rin ó di mélòó ó di méje bá a bá yọ méje nínú méjìlá ó kù mélòó ó kù márùn yọ ṣẹ́kù fún bàbá ṣé márùn yun ìlọ́po mẹ́rin tẹ́ fún ìyá ni àbí òtó kò tó ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nu lọ́dọ̀ àwọn sábẹ́ wípé ọlọ́ọ̀ni tó bá yẹ pé bàbá àtìyá ni ó bá ẹni tó kú kí ìyá wọn máa gba ìdá kan nu mẹ́ta ètò túmọ̀ sí pé ìdá méjì nu mẹ́ta ni bàbá wọn máa gbà ìgbà tá a wá rí ìgbà tó kú kú tó tún fi ọkọ sílẹ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ àbó fi ìyàwó sílẹ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ eléyìí ò ṣeé ṣe mbẹ́ ẹ jẹ́ àjíròrò báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní jíròrò nípa bó ń sì máa pinnu ogún yìí ọ̀rọ̀ wọn kò yéra wọn ọ̀yọ́ ọ̀rọ̀ wọn kò yéra wọn nínú eléyìí Umar wa ni ntẹ́mi rí ni pé dípò táàfin fún ìyá nídàkan nínú mẹ́ta gbogbo dúkìá lẹ́yìn tá a bá ti fọ́kọ́ ń tiẹ̀ lẹ́yìn tá a bá ti fúnyàwó ń tiẹ̀ ìntà máa ṣe òní pé a máa fún ìyá nídàkan nínú mẹ́ta ń tọ́sẹ́kù ni kì í ṣe ìdàkan nínú mẹ́ta gbogbo owó. torí ẹ̀ tẹ́ bá padà sídìí ìgbà tí ìyàwó kú tó fọkọ sílẹ̀ a pè owó yẹn ní mẹ́fà afọkọ nídajì mélòó mẹ́ta ọ̀sẹ̀kù mélòó ìdá kan nínú mẹ́ta mẹ́ta ó mélòó kan mélòó ni ọ̀sẹ̀kù fún bàbá a jẹ́ pé àtakò ntọ́lọ̀wì. bákan náà ìgbà tá a fún ìyàwó. ní ìdá kan nínú mẹ́rin á wà pòwó yẹn ní ìsìn ní mẹ́rin àfúnyàwó ní ìdá kan nínú mẹ́rin tàbá mú ẹyọ kan nínú mẹ́rin ó mélòó mẹ́ta àwa fẹ́ fún ìyá ní ìdá kan nínú mẹ́ta ń tọ́sẹ́kù ìdá kan nínú mẹ́ta mélòó ni ẹyọ kan yóò kù mélòó fún bàbá tọ́ eléyìí à ń pè ní masalatani. al-umariyata yẹnni pé méjèèjì ti umar ni à ń fẹlẹ́ yìí sàpèjúwe kínkínní kẹ́lẹ́ bá àmọ́ bí umar ṣe ní ìmọ̀ tó náà là ń sìn lódò ni ẹni tó takò tí umar sọnù àwọn sàbẹ à ń bọ̀ orí wọn. bákan náà eh, wa in zawjan wa umman waritha wa ikhwatun lil ummi haazu thulutha. وإخوة أيضا لأم وأبي فاجعلهم جميعا لأم واجعل أباهم حجرا في اليم مسألة مين يا عمر تنتي تنتي بجدي èèyàn وفي بابالي fi bàbá lẹ̀ à ó fi ọkọ obìnrin nu ó kú ọfọkọ ó tún wá fìyà lẹ̀ àwọn eléyìí ní táwọn ọmọ retí ni pé kó wọ́ sẹ́kù tá fún àwọn ìtọ́lọ̀ ni ẹ̀ fún wọn yé báyìí fún wọn yé báyìí fún wọn yé báyìí tá a bá ti fún wọn tó bá tán àwọn tí àwọn máa jogun tó sẹ́kù àwọn retí kó wọ́ sẹ́kù ní tí ó bá ti sẹ́kù kò sí tí wọ́n jogun jẹkun lọ. àti sùúrù tọ́ nísìn wọ́n fọkọ́ lẹ̀ wọ́n tún fi ìyá lẹ̀ wọ́n tún fa àwọn ọmọ àyà tí ìyá lásán jọ pa wọ́n pọ̀ sílẹ̀ kó tó wá di kán tó wá fa àwọn ọmọ àyà tí bàbá àti ìyá jọ pa wọ́n pọ̀ sílẹ̀ bí ìyá yìí ó bí máa ń bí ó tún bí máa ń bí ọmọ tí ìyá rẹ̀ bí fẹ́lòmíì o lè pé kò sí tọkàn pẹ̀lú ẹ̀ torí pé ọmọ ìyá rẹ̀ ni kì í sọ ọmọ bàbá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe lọ́mọ bàbá tẹ́ ìsọmọ ìyá. eléyìí ọmọ ẹ̀yà lásán lẹ́jọ́ jẹ́ ẹ̀jọ́ ọmọ bàbá ó túmọ̀ sí pé yorùbá àwọn ẹ̀ka máa clear ṣe pé ọmọ ẹ̀yà ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀yà mà níwọ̀n ẹ̀mí ni pé ìyá àti bàbá eléyìí wọn kò kún irọ́ lásán ni ọmọ ẹ̀yà ó yẹ kó túmọ̀ sí pé ẹni tí ìyá lásán jọ pa wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ bàbá ṣebí gbogbo àti mà pé kí ló abẹ <laughs> láwọn èdè míì àwọn kẹlímà kan lẹ́kàn lò bí èdè lárúbáwá nìsín shaqiq shaqiq ìyá àti bàbá lọ́jọ́ pàápọ̀ lọ́ba parí torí ẹ̀ ní ìsìn ọkọ yùn ọkọ tí wọ́n fi sílẹ̀ yùn òun ọgbà ìdá kan nínú mẹ́rin no yóò gba ìdá kan nínú méjì yóò gba ìdajì torí pé ẹni tó kú kọ̀ fọmọ sílẹ̀. Si ẹni tó kú kò fọmọ sílẹ̀ ìyá òun gba ìdá kan nínú mẹ́fà nítorí pé ẹni tó kú bó tilẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò fọmọ sílẹ̀ ó fi àwọn ọmọ ìyá tó pọ̀ sílẹ̀ ọmọ ìyá méjì àbí ju méjì lọ wọ́n á ti ìyá kúrò nídìí ìdá nínú mẹ́ta lọ sí di ìdá kan nínú mẹ́fà ìyá ọgbà ìdá kan nínú mẹ́fà àti rí méjì àrí mẹ́fà ẹja pówó yùn gbogbo ẹ̀jẹ̀ mẹ́fà ẹni tí ó gba ìdajì nínú mẹ́fà kí ni ó gbà nù mẹ́ta ẹni tí ó gba ìdá kan nínú mẹ́fà mélòó nù ẹyọ kan tá a bá fẹ́ yọ kan tá a bá fi kún mẹ́ta ó di mẹ́rin mélòó ló ṣẹ́kù nù mẹ́fà tọ àwọn ọmọ àyà tí ìyàjọ pa wá pọ̀ ọlọ́ni fa in kanu ikhwatan rijalan wa nisaa fahum shuraka'u fi thuluth àwọn ọmọ ìyá tí ìyá jọ pa wá pọ̀ lásán ọlọ́run ní ìdá kan nínú mẹ́ta péré ni wọ́n gbà gbogbo wọn ìdá kan nínú mẹ́ta ìdá kan nínú mẹ́ta mẹ́fà mélòó nù méjì tẹ́ bá fi mẹ́ta tẹ́ fi kún kan ó di mẹ́rin tẹ́ bá fi mẹ́rin kún méjì ó di mélòó ó di mẹ́fà àwọn ọmọ ìyá tó wáyé pé ìyá àti bàbá lọ́jọ́ pa wọn pọ̀ sí nǹkan kan sẹ́kù fún wọn kò sí nǹkan kan àfi sùúrù àfẹ́kún tó eléyìí ń lọ ṣẹlẹ̀ láyé Umar radiyallahu anhu nígbà tó ṣẹlẹ̀ Umar sọ fún wọn lọ́dún alákọ̀ọ́kọ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá àti bàbá yìí kò sí ń tọ́sẹ́kù fún yín ju sùúrù lọ toró ọ̀sẹ̀kù wọ́n lọ wọ́n gba kámú ọdún tó tẹ̀lé ẹnìkan tún kú irú rẹ̀ tún ṣẹlẹ̀ wọ́n á bá Umar radiyallahu anhu nígbà tí wọ́n á bá wọ́n ní kó pín ogún yẹn fáwọn wọ́n bá pín ó túmọ̀ sí pé èèyàn yẹpẹrẹ kì í já síwájú o ní ìsìn ọjà síwájú fáwọn mùsùlùmí wọn á gbógun wa bọ ọwọn ńlá agùn lábíyá ní adìẹ ńlá agùn ìyẹn ní ọjẹ torí nǹkan tẹ ẹ gbé wa láti tó mọ tí wọn bá wọlé bó ṣe ṣe kó o ń poyún olódo so wọn bá sọ fún Umar Umar bá pín gẹ́gẹ́ bíi ti ẹ̀sìn. E àwọn tí wọ́n àjọ jẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà yùn táwọn ò ní gbà nǹkan kan wọ́n gbọ́n wọ́n ní ẹlẹ́kùnsà kí ló dé tá ò fi lẹ́tọ̀ọ́ sí ká jogún kankan bí wọ́n ní ẹ̀ǹgbà tó jẹ́ pẹ̀yìn bàbá àti ìyá lọ́jọ́ payín pọ̀ ẹni tó kú yìí ìgbà tí bàbá àti sì ti jọ payín pọ̀ pẹ̀lú ẹni tó kú yìí ntẹ́yìn retí ni kó wọ́ sẹ́kù kọjẹ́ tìyín nǹkan kan ò sì sẹ́kù wọ́n ní ok àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa tí ìyá wa jọ bí wa yìí kí ló dé tẹ́ fi fáwọn wọ́n ní ah, ní tó fà ni pé ìyá yín òun ló bí wọn bàbá yín èsè nǹkan kan náà ok ọlá ìyá làwọn jẹ wọ́n ní bẹ́ẹ̀ ni ṣé kí wá ṣe ìyá wa kan náà ẹ ah, lóòótọ́ ìyá yín kan náà ni àmọ́ bàbá yín lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dọ̀ kò burú tó bá pé bàbá tiwa ni ó wàhálà lẹ̀ ẹ jẹ́ pé bàbá wa kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹ jẹ́ àpè bàbá wa lókùúta tó ti bọ́ ní òkun torí ẹ̀ náà sọ pé mas'ala yẹn ni mas'alatul hajariyya mas'alatul himariyya mas'alatul yamiyya mas'ala òkúta òkun kẹtẹkẹtẹ yẹn ni ẹ pè bàbá wa kẹtẹkẹtẹ ẹ pè lókùúta tó bọ́ sínú òkun ah ṣebí ìyá ló bí wa ẹ dákun ẹ jẹ́ àjọ pínwó ń jàre so Umar náà wàá ronú ni ah lódodo ni o ìyá àwọn kan náà bá ẹ lọ́pin àwọn ẹni tí tiwọn wá ṣẹlẹ̀ lẹ́sìn wọn padà wá wọn ni a gbọ́ pé irú tiwa tún ṣẹlẹ̀ o a sì rí i pé ẹ ti dájọ́ mi bóò lẹ́sìn wa bá wa gba ìpín tiwa náà lọ́wọ́ àwọn ẹ̀dá wọn ni a dhaka ala ma qadayna wa hadha ala ma naqdi eléyìí ìdájọ́ ìsinú eléyìí ìdájọ́ ọdún yìí nù àní torí tọdún yìí ká padà kápẹ́ tí ọdún tó kọjá ṣàṣìṣe ìyànjú wa tó gbà lọ́dún tó kọjá nù lọ́dún yìí bá a ṣe pinnu ẹgbà kámú bá a ṣe gbà kámú nù. torí Umar radiyallahu anhu ó ní àwọn ijtihadat tó pọ̀ nínú bá a ṣe ń pín ogun nínú rẹ̀ onáà ni mas'alatul awl al-awl onáà ni kọjá pé iye tẹ́ fi lẹ́nu iye táwọn èèyàn wá lẹ́tọ̀ọ́ sí ti pọ̀ ju iye tẹ́ fi lẹ̀ lọ bí kákó èèyàn kú ọfọkọ rẹ̀ lẹ̀ obìnrin ni ọfọkọ lẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ méjì lóbìnrin ó fi ọkọ lẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ bìnrin méjì a sì ti mà ẹ̀yin náà sì ti gbọ́ ọ ní ìsìn pé tí èèyàn bá kú tí ọ̀fọ́ máa lẹ̀ àmọ́ tó fọ kọ́ọ́lẹ̀ kí lọ́kọ́ gbà ìdajì ẹ já pé owó yìí mẹ́fà ni gbogbo owó tóbìnrin yìí fi lẹ́sà yìí tá a bá fọkọ nídajì mẹ́fà mélòó nù mẹ́ta àwọn ọmọ ẹ̀yábìnrin ọlọ́run ọba ti sọ pípín àwọn ti wọn látòrí méjì tó fi ju méjì lọ ìdá méjì nínú mẹ́ta ni la máa fún wa. fa in kanat ithnatayni falahuma thuluthani mimma tarak táwọn ọmọ ẹ̀yà tó fi sílẹ̀ sáyé bá jáwọn méjì wọ́n gba ìdá méjì nínú mẹ́ta tó fi sílẹ̀ ìdá méjì nínú mẹ́ta ìdá méjì nínú mẹ́ta two over three ti six kí ló jẹ́ ló four ọkọ ti gba three efi mẹta fi kún méje owó tóbìnrin fi lẹ̀ ńkọ́ mẹ́fà bó láti wá ta ni ó ṣe sùúrù nìkan nígbà tó kọ́kọ́ ni wọ méjì ló mú yàwó mú máa yá wa ni pé kí ni sọ sọ fún wa pé ẹ ọmọ ẹ̀yà yín ẹ̀ kúkú fẹ́ràn rẹ̀ ń bọ̀ wà láyé torí ẹ̀ so bóò láti ṣe Umar radiyallahu anhu oná lọ́lọ́run tó fi yanjú eléyìí ó ní dípò kọkọ gba mẹta nínú mẹfà káwọn ọmọ ẹ̀yọ́ gba mẹ́rin nínú mẹfà ẹja ṣe báyìí ọkọ nísìn yọ gba mẹta nínú méje àwọn ọmọ ẹ̀yọ́ gba mẹ́rin nínú méje níjà bá parí ẹ̀yin sì ti mọ pé mẹta nínú mẹfà pọ̀ ju mẹta nínú méje lọ mẹ́rin nínú mẹ́fà ọ̀pọ̀ ju mẹ́rin nínú méje lọ eléyìí wọn pè ní mas'alatul awul gbogbo eléyìí Umar radiyallahu anhu lọ́lọ́run fi ṣe sábàbí bíbẹ̀rẹ̀ rẹ̀ torí ẹ̀ onímọ̀ tó pọ̀ nípa ilmul faraid bẹ́ẹ̀ náà la Abubakar radiyallahu anhu olùmọ̀ńlá ni nípa bá a ṣe pin obìnrin kan wá bá a ó ní ẹ sọ fún mi kí ni màá jogún nínú nǹkan tí ọmọ ọmọ mi fi sílẹ̀ ó ní bò lẹ́yìn jẹ́ ó ní ìyá ìyá lòun ìyá ìyá Abubakar radiyallahu anhu wọ́n ní àwọn ò nínú alukur'an pọ́lọ̀ ní ká fún ìyá ìyá ní nǹkan kan. ìyá lásán lọ́lọ́run dakọ ọlọrun dakọ ìyá àyà àmì ìpadà wá lọla, ìpadà wá lọ́la màá sì béèrè lọ́nà àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam bọ́yẹ́ nìkan gbọ́ rí báwọn olùmọ̀ọ́sẹ̀ máa ṣe nù wọ́n fi wà ń wára fi dáhùn o garagara wọ́n fi dáhùn ọrọ nípa ẹ̀sìn nítorí ńgbà tó bá ti fi wà ń wára gàràngàrà tó fi dáhùn ó bá sí àwọn èèyàn lọ́nà ó wá padà hàn sí ọ pé nítorí owó òrí bẹ́ẹ̀ mà ẹni tó gbà lọ lè má gbà bọ̀ mà. torí ẹ̀ ló ṣe jẹ́ wípé èèyàn ò lè nímà pẹ̀lú wípé gbèmí ní ìsìn yóò sì jẹ́ rárá o ò bùkátà àkókò tó pọ̀ torí tó ọmọ bá bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ tó náà rí pé yíyọ̀ díẹ̀díẹ̀ ìka bí àṣà àwọn bàbá yóò mọ kankan ń ṣe kínní ẹjẹ́ ó tẹ̀síwájú pẹ̀lú wíwá mà tó bá ti tẹ̀síwájú yóò rẹ̀ ẹ̀rùn ra torí ọmọ pé wọn mọ kankan olódò burúkú ló ń ga torí ẹ̀ ló ṣe jẹ́ pé garagara wárawàrà kò yẹ nínú mẹ̀sìn torí Abubakar radiyallahu anhu ó ní ẹ sùúrù fún mi ọgá wa nufa lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ sùúrù fún mi ẹ padà wá lọ́la. táwọn sọ bẹ́ẹ̀ àbí tí sọ bẹ́ẹ̀ fẹ́yìn ẹ ti gbọ pé ọ ìbéèrè kékeré yìí ó sì ní pé béèrè ẹnìkan ọ àyè tí ẹ mọ ni ìbéèrè kékeré kan mọ ni à ìbéèrè kékeré ẹ̀yin náà dáhùn nígbà tó ń jẹ́ pé ìbéèrè kékeré ni <laughs> nítorí di eléyìí tí sọ pé ọ̀la ni ẹ padà wá gbé sí ní ran rí àsìkò tí ẹ wọ́n ṣe bó ní màní subhanallah anabi wa gan sallallahu alayhi wa sallam arábìnrin kan wá wá béèrè béèrè kan lọ́dọ̀ anabi sallallahu àìmọye àìmọye ìwọ́n kan ní béèrè pé ọkọ òun ó ní ẹ̀yìn òun ti dàbí ẹ̀yìn ìyá òun tó ń bá tún súnmọ́ wa anabi bá ní yanjú ẹ anabi lọ́lọ́run ti sọ kankan kalẹ̀ o àti gbọ́ lọ́dọ̀ anabi náà anabi ló ṣe sùúrù ni títí tá alukur'ani fi sọ kalẹ̀ yẹn ni pé wọ́n ran wọn ran garagara kò wúlò nu ọ̀rọ̀ ẹ̀sìn ló fi jẹ́ kó àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ wọn ò tí ì kún síbí tí wọ́n ń tapá kankan páwọn ti mọ gbogbo nǹkan àwọn johal nù jahala wa kulli man yadda'i fil ilmi ma'rifatan arafta shay'an wa ghabat anka ashya'u olùfapájánú. tí ń sọ pé mo ní mà kò sérò mi ẹ sọ fún pé nǹkan kan lọ́mọ nǹkan sí ọ torí ẹ̀yin fi wọ́n ran fi dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn nítorí rẹ̀ ọba balẹ̀ lẹ́nu pé yẹ kó máa dáhùn torí fi dáhùn nígbà táwọn ẹni tó bá gbọ́ wọn kò la ilaha ó sì arábìnrin kan wá ó wá bí anabi sallallahu alaihi wasallam lọla, anabigan padà lọla. lọ́la anábì gan padà wá lọ́la tí n bá bá yín anabi ti mọ̀ pé àwọn ò ní láéláé tó bá bá mi lọ́la lọ bá Abubakar wọ́n máa bí kan léèrè nísìnyí ẹ sá nǹkan báyìí mo béèrè pé ẹ tí n bá bá aṣíwájú ẹ̀ dànù sallallahu alayhi wa sallam wọ́n ní tí n bá bá yín lọ́la ńkọ́ wọ́n ní lọ́ọ́ balagbájá tọkàn tí ẹ bá sì fò láti sọ bẹ́ẹ̀ ipe sọ fẹ́ pọ̀ ni ó lè pé bọ́ ọba ti bá wa ọba wa nánu torí wọn fẹ́ kí wọ́n mẹlòmíì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn afáàyàn àwọn ń ké yọ fẹ́ kó pé onìkan náà ni wọ́n ń pè onìkan náà wọ́n ń gbọ́rọ̀ òun bẹ́ẹ̀ sì ni ẹwà ló ń ti pọ̀ tó kó a jẹ́ pé wọn nìkan náà lọ́wọ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ ṣé wọn là nábì wa ni ah bọ́ọ̀ bá bá mi lọ bá lágbájá bọ́ọ̀ bá bá lágbájá lọ bá tàmẹ̀dù bọ́ọ̀ bá bá tàmẹ̀dù lọ bá dóòlà kí ló burú mẹ́ ó túmọ̀ sí pé sìn ọlọ́run gbòòrò nù ń fẹ́ nu tọ́ kí la fẹ́ lò Abubakar nǹkan padà lọ́la gómìnà yẹn ti pẹ̀yìndà ta ìpẹ̀yìndà báyìí làákà yẹn ti pọ̀ jù àwọn tí ó bi léèrè náà lọ́wọ́ à ń kalẹ̀ yìí o àmọ́ ẹ má máa ṣèwádìí ìmà lójú ẹni tó wá wádìí nípa àmà kọ́ má bàa fojú dìmà ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí kankan wọn abimi léèrè nkankan tí ń mà wọn á ní jókòó wọn á lọ tú tírà lójú rẹ̀ wọn á lọ àá èèyàn nímà àmọ́ kò lẹ́kọ̀ọ́ nù èèyàn tún máa lẹ́kọ̀ọ́ ni tó bá nímà lọ padà wá lọ padà wá lọ́wọ́n àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń fi wádìí tí ń fi máa ń tọ́ fẹ́ mọ̀ bọ́kùnrin yẹn ṣe pẹ̀yìndàtà pẹ̀yìndàtà làbúbákà ń bi àwọn tó jókòó pẹ̀lú rẹ̀ ṣé ẹ̀yin gbọ́ tánàbí sallallahu alaihi wasallam tó ṣe ìdájọ́ nípa kíni ìyá àyọ́ gbàrí bí bẹ́ẹ̀ ni Muhammad ibn al-Maslama ọ̀kan náà àwọn sàbẹ̀ ló ní bẹ́ẹ̀ ni wọn wà ń bẹ nígbà tí anabi sallallahu alaihi wasallam tó ṣe dájọ́ pé kí wọn fún ìyá ìyá nírun tí ìyá nírun tó yẹ kí ìyá ọgbà tí ọba sí yà. abubakar nìtọ òde ni tani ó jẹ́rìí fún al-Mughira ibn Shu'ba ó ní ni ó sojú tèmi náà lọba parí nígbà tí ìyá yẹn dé njọ́ kejì abubakar ni ọlẹtọ sá gbàǹtọmọ rẹ̀ yẹ kó tí máa bẹ láyé torí pé ìyá àyà lòun ọmọ tiẹ̀ tó jẹ́ ìyá ọmọ ọmọ tó kú ọmọ tiẹ̀ tó jẹ́ ìyá ọmọ ọmọ tó kú òun náà ti kú ìyá àyà ló wá kú nísìn ìyá àyà lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ńtọ́ yẹ kọ́ ọmọ tiẹ̀ ọ jẹ ọmọ tiẹ̀ Abubakar fi lé lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí ṣe wà Abubakar náà ẹ̀rí pé ìmà ó fi wá dayé Umar obìnrin kan bá wá òun á jẹ́ ìyá bàbá ọmọ tó ti kú ìyá àyà ló wá láyé ta ni Abubakar ẹ máa sọ orúkọ àwọn orúkọ ńlá ńlá tá à ń pè wọn máa sọ o àwọn ìràwọ̀ tiwa nìyẹn o àbí òye wa kìí ṣe Ronaldinho Romario ẹ. Eh? kàkà gbogbo àwọn kìí sọ àwọn eléyìí drọgbà kí la fẹ́ fi gbogbo alẹ́ mẹ́sì kí la fẹ́ fi gbogbo eléyìí ṣe jama àwọn àràwọ̀ tiwa là ń pè ya Abubakar Umar tí mùsùlùmí ọba láwọn eléyìí lórí orí òun kò sá àlùbáríkà nù ẹ o kọ́ mọ́ mọ́ kọ́ sábẹ́ ah ọlọ́mọ ṣètò abẹ́ o hmm. nígbà tí Abubakar pẹ́yìn dà tá ló dé Umar bó dayé Umar màmá kan bá tún wá màmá eléyìn màmá bàbá lò màmá èyí tó wá gba tí ó yẹ kí màmá ọ gbà láyé Abubakar màmá kínú ìyá àyà ìyá bàbá wa dé báyìí a àdúpẹ́ fọlọ́n sẹ́rí gbogbo àwọn nǹkan ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí àwọn olódò tá a dé gbẹ̀yìn yìí kálí bá a máa rọrùn tọ́ ìyá yẹn náà bá ní. mo fẹ́ béèrè kí n lọ yẹ kí ẹ fún mi nínú ogun ọmọ mi ni ọmọ ọmọ mi wọ́n bá ní bóòlù ẹ̀yin jẹ́ náà rí èmi ni ìyá bàbá rẹ̀ ìyá bàbá rẹ̀ ah Umar radiyallahu anhu ó ní àárí kọ́ lọ́wọ́ dàpọ̀ ìyá bàbá náà alukur'an àṣírí nínú Abubakar sì dá lẹ́sìn ìyá àyá ni kìí si ìyá bàbá. torí ẹ ẹ ní nǹkan kan tá a lè fún yín nínú tìrọ lọ ìyá ìwà màfíkì ò pọ ó falàfin ní káwọn obìnrin ọmọ yìí olódo wàláhì tóbìnrin bá yìí olódo wọn ò yàn jẹ pọ síbẹ̀ yìí mọ̀ ọkọ bá ti kú báyìí àjẹmógún ni lọ́pọ̀lọpọ̀ fìyàwó rẹ̀ náà sí tọ́ba sì fẹ́ ṣe kí ni kan ọjọ́ panu mọ́ ẹ̀mẹ́yẹ òjò tó ti rọ̀ ẹ̀ kó wọ́n pa. àwọn àkà àwọn ọmọ ọmọ wa yí rádà nínú òsì bàbá wọn sì fowó lẹ̀ àwọn ọmọ ẹ̀yà bàbá wọn tí wọn ò rí lójú ayé bàbá wọn tí wọn ti dẹ́yẹ sí àwọn ni wọn wàá kówó mi àwọn ọ̀daràn àbáwọn ẹ̀yà mi àwọn yóò fò àwọn yóò fò àwọn ọmọ ti dàgbà masha allah masha allah àwọn ọmọ ti dàgbà àwọn yóò fò wọn wá tírénì àwọn ọmọ tiwọn wọn gbà tó pé àwọn ọmọ tiwọn lọ dàgbà jù gbogbo owó tún mẹ́mẹ́ ni rárá o ọmọ kan irú àwọn ọmọ tí ó lórí irú àwọn ọmọ kéékèèké wọn máa ṣe kíníkà tí wọ́n sí mi nígbà yà bá ha mọ́ pé òun ti gbàgbà jẹ́ o òun ti gbẹ́ torí tẹ̀yìn ọmọ tẹ̀yìn fẹ́ gbọ́rọ̀ ló ti gbàgbà òun pa yín lọ́kọ̀ kan ni ẹ lọ bá bàbá yín bí ọ wà ìwọ wà ní lọ bá bí ọ wà yóò fò torí ẹ ọ yẹ káwọn èèyàn nímà wọn nímà nípa ẹ̀sìn kódà bí wọn ò ní fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò fi ojú tiwọn náà rí ìmọ̀ àwọn náà gbà torí ẹ ẹnìkan ọkọ rẹ̀ kú wọ́n á ń béèrè ẹ̀tọ́ rẹ̀ pé tọ òun rí kẹ pín ogún ọkọ òun bẹ́ẹ̀ sì ṣe ń lò ẹ ń lò ń lòkulò gbogbo asán ti ń dà kísà mọ́tò gorí odó gbogbo nǹkan bàjẹ́ kí ni tí ó ṣẹ́kù fáwọn wọn ni ah, agbójúlógún ni ah, ọtí ìbá ṣàgbójúlógún bẹ́ẹ̀ náà nǹkan ló kúkú pa bí Yorùbá ṣe wí wọn á gbé wa wọn á ní ẹ̀yin gan alágbójúlógún ẹ̀yin lẹ pa gbọ́n gbogbo dúkìá kangun ṣiṣẹ́ bá wọn yín lọ́wọ́ ó lè ní wàhálà ẹ̀yin lẹ pa ọ̀daràn gbogbo téèyàn bá rojú yín kónkó kónkó ìtí ọba pè yín lọ́daràn kò ní mọ̀ daràn bó ṣe yẹ kí gbogbo obìnrin ọgbọ́n ni ẹ̀ á ńlọpọ̀ àwọn ló ṣe kí ni wọ́n á máa fi dẹ́rù bà wọ́n gbogbo ojúlógún ni ó ṣe kí ni ni àwọn sì máa jẹ́ àwọn olè ta ló wá gbójúlé ta ló dẹnu kọ́

so wọ́n sì ti wọ́n ti ní àwọn bọ́ǹbù yẹn àwọn Yorùbá ti láwọn bọ́ǹbù yẹn lọ wà níbi kankan wọ́n mọ̀ sọ ẹ ó gbójúlógú ẹni ó kó dà ẹni ó fi lé dà alẹ́ yìí ti ń jẹ́ ti pẹ́ ó lè níyìn ó lè lẹ́yìn ẹ tí ó ná orí tiẹ̀ torí ẹ àwọn àwọn obìnrin kẹ máa gbọ́ àwọn màmá màmá ni wọ́n á wẹ̀tọ̀ wọn yìí bẹ́ẹ̀ náà màmá kan ó tún gbẹ̀tọ̀ fáwọn obìnrin àwọn obìnrin ọ̀ yìí kọ́lọ́ọ̀dé wọn yìí ṣe rí obìnrin kan òun náà tún wẹ̀tọ̀ fáwọn obìnrin ẹ àwọn òkúnu àwọn òkúnu tọ́lú obìnrin tó bá ti kunu dùndùnù kọ́lọ̀ mọ́jà ya dùndù. Umar ní ṣe rí látòní lọ owó sọ̀dáàkì àwọn obìnrin ọ̀gbọ́dọ̀ ju iye báyìí lọ máa ọ̀ sọ yé tóra àmà ànábì fẹ́yàwó ó sì fa àwọn ọmọ rẹ̀ lọ́kọ àmọ́ ètò ọgbà àmọ́ ètò fún yàn á owó sọ̀dáàkì ṣe ń pọ̀ bẹ́ẹ̀ lóbìnrin kan ní ah Umar sebala ń sọ pé wa in aradtum istibdala zawjin makana zawjin wa ataytum ihdahunna qintaran fala ta'khudhu minhu shay'a ẹ bá fẹ́ fi ìyàwó kan pààrọ̀ ìyàwó kan tọkàn sì ti gba ẹrù góòlù lọ́dọ̀ yín ẹrù góòlù lẹ fún sọdáàkì ọlọ́run lẹ gbọ́dọ̀ gbá kankan padà nù ẹ ẹrù góòlù mọ́nù ni wọ́n fún sọdáàkì èèlò wa lẹ̀ ń fa wàásù ti tó ẹrù góòlù umaru bá ní obìnrin obìnrin borí umaru àwọn baba tí èsì baba alágídí nù fa táwọn kí láàyè sẹ́wọ́n àbọ̀ fẹ́ sàlùbáríkà àwọn máa ń gbé kánì pé lórí ibú àwọn ń gbórí ibú kánì ní gbígbóná gbígbóná <laughs> so umar ní arábìnrin borí umar ó sọ̀rẹ́ndà ntí mo wí mo kó jẹ subhanallah bẹ́ẹ̀ lẹ́rìí pé àwọn obìnrin wọn ò kúnu wọn máa wẹ̀tọ̀ wọn ọkọ tiẹ̀ wá ku ọwọ́ akúnu wọ́n wá jẹ ogún tiẹ̀ wọ́n jẹ tàwọn ọmọ rẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀ wọ́n tún ní tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ sáwọn ní ń takú ni àwọn ọ̀daràn àwọn olè bẹ́ẹ̀ ni ìyá ìyá ìyá bàbá ìwà ìyá ìwà nímà ó ní ẹ̀dàkùn ẹ̀dùn o ìyá tẹ́ fún lógún lẹ́sìn bó lẹ́pọ́ jẹ́ wọ́n ní ìyá àyà ni ókè tó bá jẹ́ pé ìyá àyà òun ló bá kú tó fi ọmọ ọmọ alẹ̀ ṣé yóò jogún rẹ̀ torí pé ọmọ ọmọ tóun ń jogún yùn orúkọ rẹ̀ ó máa jẹ́ ibnul bint ọmọ ọmọbìnrin bẹ́ẹ̀ ni ọmọ ọmọbìnrin laysa min dhawil fara'id wala min dhawit ta'sib wa innama huwa arham kò sínú àtọ́lọ́ ní iye báyìí wọ́n gbà kò sínú àtọ́lọ́ ní ẹ̀rẹ́tí tó bá ṣẹ́kù òun ń bẹ nínú àwọn mọ̀lẹ́bíbìnrin ni torobìnrin ló gbé wá sọ́dọ̀ ẹni tí ó fẹ́ jogún kò ní jogún kankan tura alófin kan nínú bí wọ́n ṣe ń jogún pé kullu warithin adla ila al-mayyiti biwasitati al-untha lam yarith illa al-ikhwata lil-ummi faqat gbogbo jogúnjogún tó ṣe pé obìnrin ló fà wá sọ́dọ̀ ẹni tí ó jogún obìnrin ló jẹ́ ọ̀tá máa kò ní jogún kankan àyàfà àwọn ọmọ ìyá tó pé ìyá lásán lọ́jọ́ pààyàn pọ̀ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú alẹ́ kan tó eléyìí ní ìsinyìí ọmọ ọmọbìnrin kò lè jogún ìyá àyà rẹ̀ tó bá jẹ́ pé mi ni mo kú ńkọ́ èmi ìyá bàbá ni mí tó bá jẹ́ pé mi mo kú mo wá fọmọ ọmọ mi tí mo fẹ́ jogún ní ìsìn mo fi sílẹ̀ ṣé yóò jogún mi àbí ò jogún mi torí pé ọmọ wọn máa jẹ́ ibnul ibn ọmọ ọmọkùnrin ọmọ ọmọkùnrin a sì máa jogún wọ́n ní bẹ́ẹ̀ ni yóò jogun rẹ̀ ìyá yẹn ni báwo ló ṣe lẹ́tọ̀ọ́ sí kó jogun tèmi tèmi ò lẹ́tọ̀ọ́ sí kí n jogún rẹ̀ báwo ni ìyá tèsín ó ti ṣe lẹ́tọ̀ọ́ sí kó jogún ọmọ tí ò lẹ́tọ̀ọ́ sí kó jogún tiẹ̀. a Umar ní ẹ dákun ẹ padà wá ẹ ń fẹ́ àpérò. so ńgbà tí wọ́n padà wá Umar ní bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹlẹ́tọ̀ọ́ sáti gbàǹtọ́ yẹ kí ìyá ọmọ ẹ̀yìn ọgbà tí ọba ti síyà kò síyà là ń sọ̀rọ̀ ìyá tó bímọ ò sí láyé ṣé ìyá ìyá rẹ̀ lè jogún nǹkan tó yẹ kí ìyá ọmọ ọgbà tí ọba tún síyà àyà ṣé ìyá bàbá ó lè jogún tó yẹ kí ìyá ọgbà ní tá à ń sọnù ọwọ́ á fi ìyá àyà lẹ̀ àti ya baba àwọn méjèèjì níbẹ̀ àmọ́ ìyá ti kú so nínú òfin ìyá àyà àti ya baba àwọn àwọn ní ọjọ́ pín ìpín ìyà torí pé ìyá làwọn méjèèjì sẹ́wọ̀n kí léyìí lágbára látàrí pé ọmọ ọmọ tiẹ̀ ní lóbìnrin ìyá rẹ̀ ló bí ogún ìyá là ń sì sọ eléyìí sì lágbára lágbọn pé ìyá bàbá ni torí tó bá yẹ pé ìyá bàbá ló kú ọmọ ìyá ọ̀bà jogún ẹ̀ so eléyìí jẹ́ díẹ̀ nínú bí ìmọ̀ nípa bá ti jẹ asitima ẹ dákun àwọn sẹ́ẹ̀tì ẹ máa a pa kò sí ní so asitima nínú ìmọ̀ nípa bá wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn gbogbo wọn ò ní nípa rárá torí pé òkúkú ẹ bá ti ẹnìkan so tó sì jẹ́ pé kò mọ̀ kankan so ní téèyàn ò sì mà báwo ló sì fẹ́ ṣe eléyìí ló máa ń fà tó fi jẹ́ pé ńgbà tó máa ti bá ń pín ogún báṣubàṣu wọ́n á sọ pé tọ́ wọ́n lọ́n bọ́ bá ṣe déédéé o orí o bí o bá ṣe déédéé sáti forí jìn àbá ṣe máa ṣe nu àbá ṣe máa ṣe nu ọ̀rọ̀ owó leléyìí tẹ́ wàá dá wàhálà lẹ̀ wọ́n yan ẹnìkan nílùú kan kíkọ́ bẹ́ẹ̀ nù kọ́mítì tí wọ́n máa pín ogún fún jàmáà kan wọn wá ń sáré sókè sódò wọn wá pé kárùn lọ pẹ̀lú tíra tí ó tiẹ̀ kọyàn bí èèyàn ṣe pín ogun ó sì ti wà nù kọmitì fa káwá yẹun ní kárùn lọ pẹ̀lú tíra tí ó rùn lọ láti mọ bóòlù èèyàn ṣe pín ogun la ilaha illallah àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ní yunifásitì kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan ọkàn jí kọ mọ ibi tí kí ó kọjú sí àmọ́ torí pé omi ọbẹ̀ rẹ̀ ọ̀pọ̀ torí pé tí wọ́n bá bá yẹn kan pín ogún wọn ní percentage báyìí gbọ́dọ̀ san nínú owó ẹni tó kú so eléyìí náà àfàtí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń sojú kòkòrò láti pé òun náà sàmógún pín náà ni tẹ́ pé lódìdí ìlú kan ó lè jẹ́ pé èèyàn kan lọ́mọ àpín lódodo torí ẹ̀ àgbọ́dọ̀ payọ̀ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ló sì wà nínú àwọn èèyàn tó sì pé ńgbà tí wọ́n bá tó kù wọ́n bá kú tó máa ní ẹwà kí wọ́n bá ń pín nílànà tọ́lọ́hún wọn ò ní rárá o ìdígi làwọn ò fi pín o dígí làwọn ò fi pín ẹ̀yin náà wọ àbòsí ẹ̀sìn ọ̀sẹ́bọ lẹ́yìn tẹ́ ti jẹ́ mùsùlùmí ẹ̀sìn ọ̀sẹ́bọ lẹ́wàá fi pín ogún ní ìsìn ìyá kan kú ìyá kan nínú àwọn ìyàwó tí bàbá yẹn fi sílẹ̀ ìyá yẹn ó bímọ mẹ́wàá ìyá kan òun bímọ méjì ìyá kan kò sì tí ì bímọ tọkọ rẹ̀ fi kú ẹ wá ní dìgí lẹ́ẹ̀fi pin tó bá yẹ pé ẹlẹ́bọ lèèyàn tí èsè mùsùlùmí kó nù ó rówó kó fi orí ẹbọ kó fi rówó ìyá tó bímọ mẹ́wàá bóòlù sì fẹ́ dọ́gba láti gbarú nǹkan tí ìyá tó bímọ méjì ọgbà báwo ni ìyá tó bímọ mẹ́wàá ni ó sì ṣe dọ́gba pẹ̀lú ìyá tí ò tí ì bímọ kankan. dájúdájú tó rí ẹbọ bá sọ yìí pé ìṣèdọ́gba náà nù á kí ni kí lórí ẹbọ ọba tún sí. ẹ̀yin náà rí i pé àìṣedéédéé òun hàn gan-an àbòsí òun ti pọ̀ jù torí ẹ̀ ọlọ́run ọba ọ̀sàbòsí sẹ́nìkan tó o bá wá jẹ́ mùsùlùmí tó o wá ran rí pé òní gbà ó pín ogún ẹni rẹ tó kú àyàfi pẹ̀lú dìgì fọwọ́ mu láàrin islam àti kèfèrí torí ò lè gba islam nípa kákírun lásán gbogbo nǹkan yòókù ọ̀farama kọ́ wa wà lìjẹ́nà ó ń ṣera rẹ̀ ni eléyìí ẹsẹ̀ nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀yàn sí pé ẹ dákun ẹ tí wọ́n pín gun bàbá yín o nílànà ẹ̀sìn ọlọ́run ẹ dákun ẹ má gbà fáwọn ẹ dákun bá wò pé kìnnì sẹ́yìn fẹ́ wọ náà ni nàám nítorí fẹ́ wọ náà kọ́ náwọ́ kò sí eléyìí ọ̀sẹ̀sẹ̀ sínú wọn máa bẹ̀yàn wọ́n gbé ogun wá pé kí wọ́n bá wọn pín nílànà tọ́lọ́run ọ̀dọ̀ ẹ lọ kọ̀wé wá ẹ kọ orúkọ yín ẹ sì kọ orúkọ bẹ́ẹ̀ bó lẹ sì jẹ́ sí yín yẹn ẹ lọ kọ bó lẹ sì jẹ́ sí sì sáyìn pé mo fara mọ́ kún pín nílànà ẹ̀sìn Islam tọ́ kótó di kí wọ́n kọ̀wé ìyá kan bá lòun lálàá òun rọ́kọ̀ òun lójú àlá oníṣẹ́rí àtàn gbé ogún yẹn lọ kó gbé kó ń bẹ̀ o torí àkọọ́lẹ̀ tó ń ti kọ pé bí wọ́n ṣe pín dúkìá òun ni wọ́n fún ẹni báyìí ní nǹkan báyìí wọ́n fún ẹni báyìí ní nǹkan báyìí wọ́n fún ẹni báyìí ní nǹkan báyìí tó bá sì yí padà báyìí báyìí ní ó rí fún nǹkan kan ò ní rí fún aláìdá ń tan rẹ jẹ irọ́ lásán sóyè wọ òkú kí ló fẹ́ ṣe irọ́ lásán tó ń tan rẹ jẹ wọ́n tó mọ ibi tó kọjú sí ọba ló ń lálà kẹ́ máa wọ àwọn ẹ̀yà fìtínà náà fa ṣẹlẹ́ àtẹ gbé ogun ìlọ ẹgbẹ́ kú mbẹ o ọkọ mi ń bínú o ọ tẹlẹgíráàmù rẹ̀ ó ń bínú pé àfi kẹ́ ẹgbẹ́ mbẹ o torí tẹ́ ẹ bá ó lóun o ah ẹ ló bínú ẹsẹ̀ tó ó tún ó bínú tó ń ya torí pé ó lóun tún ti lálàálẹ̀ kejì o wọ́n sáfi gbé nǹkan kú ò níwájú ọba àwọn pèntọ́ lọ. a'udhu kí á nígbà tó ọ̀fara mọ́fin ọlọ́run ọkàn gbẹ̀sìn ọ̀gbọ̀fin rẹ̀ ma ẹ mọ̀ kó burú jáì irú rẹ̀ sì ń bá àwọn èèyàn fara fínra láwùjọ yorùbá yìí ọ̀pọ̀ tí wọ́n bá yanjú ogun títí títí tí wọ́n lè kó àwọn ọ̀fẹ́ tọ́ lọ́n kan kí wọ́n bá wọn fi pín tí wọ́n kàn án máa gbé olú ẹbí ọmọbìnrin kalẹ̀ àwọn ọmọbìnrin bíi mẹ́wàá ọmọ tí wọ́n á bí ń jẹta torí pé ń jọ ọmọkùnrin yọ gbàrú táwọn méjì ọgbà láíláí tó bá gbàlájọ fún un wọ́n bá wọ́n bá ran rí èyí tí wọ́n máa fi kógun ìsìláàmù lọ sílé ọba ṣé wọ́n ń ṣe sẹ̀rí à ń lé ọba wọ́n á bá wọn fi làákà ìpín ẹ wọ́n mú yìí wọ́n náà gbáyún ètò kun yẹn filẹ̀ fáwa náà. subhanallah ìgbà míì àwọn aláìmọ̀kan tí wọ́n ń pera wọn lólùmọ̀ àwọn gan ni máa ṣe sábàbí tí wọ́n máa fi gbé ogún islam lọ sídìí ẹbọ ẹ mà nípa nǹkan yìí ẹ tètè declare pé ẹ máa ń parẹ́ nígbà tí a bá wá délé wọ́n ní kí wọ́n wọlé yẹ hmm. ẹ pin wọ́n àmọ́ kọ chọọkì lọ ẹwọn láti fi spain wọ́n kọ chọọkì wọ́n tún kọ chọọkì wọ́n tún kọ chọọkì ọdà ẹ tún gbé wa lọ ibo lẹ tún lélẹ wa ó tún wà lágége àtúnlọ àgége ìpè láti bẹ kafanchan wọ́n tún lọ kafanchan kíkẹ́ ẹ̀ nìyí wàláì bá jẹ́ pé gbogbo olú ilẹ̀ fẹ́ pín pẹ̀lú ògùn ọlọ́run tí ìbá ti ká má rọṣẹ̀ ọ̀la pọ̀ kí ni irọ́ lásán wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n máa wọ́n máa kò fún ní tẹ́ẹ̀mù ọ̀pá rẹ̀ just declare that you don't know ah, àwọn yẹn ti wá báyìí wọ́n láwọn ń fẹ́sìn ọlọ́run mo rò pé fura ń bẹ̀ wọn wọ́n láwọn ń fẹ́sìn ọlọ́run àwọn ò mọ̀ pé àwọn ẹni táwọn lọ títí táwọn ẹni tá ń parọ́ fún tí wọ́n fi fura mọ̀ yìí pé àwọn bàbá yìí ọ̀mọ̀ ń pa kínní yìí ẹ dákun láti pilẹ̀ sí ọ̀yẹ́kẹ́ sọ pé ẹ̀ mọ̀ ń pa rẹ̀ sí ọ̀yẹ́kẹ́ sọ pé ẹ̀ mọ̀ ń pa rẹ̀ kí ni wàhálà àbí torí owó tẹ fẹ́ gbà a'udhu billah torí di eléyìí ìmọ̀ ń pa rẹ̀ àpọ́nlé ńlá ni ìmáàmù Malik rahimahullah wọ́n ní gbogbo ẹni tó bá ti mọ̀ nípa ìmọ̀ nípa rẹ̀ ó ti ní ìdajì ìmọ̀ nítorí òbí mẹ́rin ìmọ̀ nípa rẹ̀ ó ti ní ìdajì ìmọ̀ wá gbìyànjú nù ìdajì tó kù torí de eléyìí a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa bí wọ́n ṣe pín ogun àyà yìí yastaftunaka wọ́n máa ṣe ìbéèrè lọ́dọ̀ wa nabi Muhammad sallallahu alayhi wa sallam nípa àdájọ́ òfin Ọlọ́run nípa ntọ́jẹ̀má alkalaala alkalaala òun náà lẹni tó kú tí ò fi bàbá lẹ̀ kò fi yá lẹ̀ kò sì fọ́mọ lẹ̀ ìsọkùnrin sóbìnrin eléyà ni wọ́n ń pè ní kíni kalaala. يستفتونك قل الله يفتيكم في الكلاله wọn máa bi ọ́ léèrè nípa àdájọ́ òfin Ọlọ́run èyí tọrọ ma alkalala òun náà lẹni tó kú tí ò fi usulu sílẹ̀ wàlá furu' kò fi àwọn òbí lẹ̀ kò sì fa àwọn ọmọ lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ àyà ló fi sílẹ̀. Si ìní mùrùhún hàlẹ́kẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀hù wálẹ́d àlàyé lélẹ́yìí nípa tani ń jẹ́ kàláàlà tẹ́nìkan bá kú tó kú tí ọ̀fọ́ máa lẹ̀ láyé abala àkọ́kọ́ nù nínú tọ́sọ́ di kàláàlà eléyìí nìkan ìní Umaru dì ó ní alkàláàlà man la walada lahu walahu walid ọlẹ́ni tó kú tí ò lọ́mọ àmọ́ tó lóbì ṣùgbọ́n Abubakar òun ní alkalala man la walada lahu wala walid ọlẹ́ni tó kú tí ò lọ́mọ tí ò lóbì ọ̀rọ̀ Abubakar yìí ẹni jumhurul fuqaha ni wọ́n fara mọ́ gbogbo àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa fiqh ọ̀rọ̀ Abubakar ni wọ́n fara mọ́ pé kalala ọlẹ́ni tí ó kú tí ò fọ́ máa ó kú kò fòbí lẹ̀ á sì rí Abubakar ló ṣe déédéé ká máa bá bọ̀. na halaka tẹnìkan bá kú laysa lahu walad ṣùgbọ́n tó ṣe pé ó kú kọ̀fọ́ máa yé eléyìí kàlálànú walahu ukht ṣùgbọ́n tó ṣe pé fọmọ àyàbìnrin sílẹ̀ kí ni túmọ̀ àpọ̀ fọmọ àyàbìnrin sílẹ̀ tó bá fi bàbá sọlọ wọn sọ pọ fọmọ ìyábìnrin sílẹ̀ torí pé tó bá fi bàbá sílẹ̀ ta ni ń jọmọ ìyá níbi tí bàbá wà nínú ogún pínpín torí kullu warithin adla ila al-mayyiti bi wasita lam yarith ma'a wujudi tilka al-wasita gbogbo jogunjogun tó ṣe pé ẹnìkan ló fà wá di àti tamá ẹni tí ó kú tí ó fi fẹ́ jogun rẹ̀ yìí kò ní í jogún kan lópin ìgbà tẹ́ni tó fà wádìí àti tánmá bá ń bẹ láyé ọmọ àyà ọmọ àyà tó yẹ pé bàbá yín ńlọ pa yín pọ̀ bàbá yẹn wà ń bẹ láyé ìwọ wá ní bọ̀dá mi ló kú dákun bá rẹ̀ mo rò pé yé wa nígbà tẹ́nìkan kú nísìn ó fi bàbá lẹ̀ ó fi ìyá lẹ̀ kọ̀ọ̀kan fọmá lẹ̀ ni àwọn ọmọ ìyá wa araba bíi dúkìá wọ́n jẹkùn mà kọ́ bọ̀ sí wọn ò sí bàbá wọn àti ìyá rẹ̀ ni ó jogún gbogbo dúkìá tó bá tiẹ̀ wá jẹ́ pé bàbá nìkan ló filẹ̀ bàbá ni ó dúkìá from a to z kọ́ bọ̀ tẹ́ gbọ́ òsì ẹ kàn máa pé bọ̀dá yín kú ni kẹ́ máa sunkún so nítorí ẹ̀ àwọn ọmọ ìyá ò ní jogún kankan níbi tí bàbá bá wà torí ẹ̀ náà sọ pé kàlàálà ńlá tó kú tí ò fọ́ mọ́lẹ̀ tí ò sì fi bàbá sílẹ̀ kò fòbí lẹ̀ eléyìí ló dọ́gba ọlọ́run ọba sọ pé kò fọmọ alẹ̀ ọsọ pọ́nbélé ṣùgbọ́n kò fi bàbá alẹ̀ agbọ̀yé ní kíá lẹ́yìn tó lọ́n sọ pé ọmọbìnrin tọ́jọ́ ọmọ àyà rẹ̀ ló fi sílẹ̀ torí ta ni jọmọ àyà níbi tí ta ni wà níbi tí bàbá wà ó kú ọmọ àyàbìnrin nìkan ló fi sílẹ̀ sáyé falaha nisfu ma tarak ìdajì tó fi sílẹ̀ sáyé lọ́mọbìnrin yọ gbà kọbọ mẹta péré ló fi sílẹ̀ kọ́bọ̀ kan àbọ̀ lọ́mọbìnrin yóò mú lọ mílíọ̀nù ẹgbẹ̀rún ló fi sílẹ̀ ìdajì rẹ̀ ọgọ́rùn márùn mílíọ̀nù ní ọmọ jẹ́ títa ni tọ́mọ ẹ̀yà rẹ̀ bìnrin obìnrin máa ní wọn á ní kíni kìí séyàn ẹ̀tọ́ ti ẹ̀nu Islam fún wọn lẹ́tọ̀ wọn pérépéré ìdajì gbogbo dúkìá bọ̀dá rẹ̀ ní ọmọ kó lọ ìdajì gbogbo dúkìá àbúrò rẹ̀ ní ọmọ kó lọ. ẹ bá wa béèrè gbónídàjì ọ wa lọ gbónídàjì ọ lọ ẹni nígbà tí yẹn fi mílíọ̀nù ẹgbẹ̀rún lẹ̀ kó dajì ẹ fún sójú tiẹ̀ ní ó kúrò lára àdájì ó kú pé a ah, ẹ dákun agbó ìtẹ́ ti fún wa ẹ máa kó ìta ti fún yín lọ èyí tó kù ńkọ́ torí pé nísìkò fẹ́ nìkan lẹ̀ ibẹ̀ yẹn ìyapa tó pọ̀ láàrin àwọn olùmọ̀ tó bá ṣẹ́kù tẹ́ni tí ó sì jogún ìsẹ́ni tí ó gba gbogbo owó kí náà fi yòókù sí. wa huwa yarithuha illam yakun laha walad ó sì lè jẹ́ pé obìnrin oníkàlàlẹ́tù tó kú tí ọ̀fọ́ máa lẹ̀ tó kú tí òfò bí lẹ̀ òun wá kú ọ̀fọ́ máa ya rẹ̀ kùnrin sílẹ̀ ó fi bọ̀ọ̀dá rẹ̀ lẹ̀ àbí àbúrò rẹ̀ lọ́kùnrin ọlọ́run ní tó bá yẹ pé wọ bọ̀dá ló fi sílẹ̀ ìwọ àbúrò rẹ̀ kùnrin ló fi sílẹ̀ ìwọ jogun gbogbo dúkìá rẹ̀ ni sẹ́rí àtọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ obìnrin kí lọ́lọ́run fún un àmọ́kùnrin ayiwa ìdínú mo rò pé fura tó yẹ pé nìsín àwọn àbúrò rẹ̀ bìnrin àtàwọn àǹtí rẹ̀ ẹ mufta ọ̀sọ́ ò ní fowó ránṣẹ́ ni. owó tó fi ránṣẹ́ tó ní gbogbo ẹ̀ tí wọn náà ti fún wọn ẹ̀rí nǹkan tó lọ́n fi san fún nígbà táwọn kú tó yẹ pé wọn ò bí ma kèsì kọ́ àǹtí rẹ àbábúrò rẹ ọmọ bímọ kó tó kó ni o káwọn ọmọ rẹ ó rẹ àmọ́ tó bá ṣẹlẹ̀ pé kò bímọ gbogbo dúkìá rẹ ọlọ́run ní wọ́n ńgbà tó yẹ pé àǹtí tiẹ̀ ní ọlọ́kọ ọkọ sì ti kú kó wọn tó kú àǹtí wa lówó kò sì bímọ ọmọ ìyá kan tó sì fi sílẹ̀ ọmọ ìyá mẹ́ta tó fi sílẹ̀ ọmọ ìyá mẹ́rin tó fi sílẹ̀ àwọn náà ni ó gbogbo owó yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní kó àwọn owó yìí lẹ́yìn wá ní ẹ dákun ẹ dùn o gbogbo owó tẹ̀ ń kó yìí sí ẹ̀yin lẹ́ni gbogbo dúkìá ó túmọ̀ sí pé tó bá pé ọmọbìnrin ni wọ́n ọkùnrin bá fi sílẹ̀ ẹyọ kan kí ni ó gbà ìdajì dúkìá rẹ̀ tó bá wá jẹ́ pé wọ́n ọmọkùnrin làǹtì rẹ̀ bìnrin bá fi sílẹ̀ àbábúrò rẹ̀ bìnrin bá fi sílẹ̀ ìwọ nìkan ló fi sílẹ̀ ìwọ tó jẹ́ bọ̀dá rẹ̀ tó jẹ́ àbúrò rẹ̀ kí ló gbà ó dúkìá rẹ̀ ọlọ́ni fa in kanat ithnatayni falahuma thuluthani mimma tarak tó bá jẹ́ pé àwọn obìnrin tó fi sílẹ̀ sáyé àwọn méjì ni àwọn àǹtí rẹ méjì ló filẹ̀ àwọn àbúrò rẹ méjì ló fi sílẹ̀ àǹtí kan àbúrò kan gbogbo wọn jóbìnrin ọlọ́ni ìdá méjì nu mẹ́ta dúkìá rẹ̀ wọ́n gbà yóò kú kínni ìdá kan nu mẹ́ta ó túmọ̀ sí pé àwọn obìnrin ò lágbára láti gba gbogbo wọn tún ti pọ̀ ọ̀nù wọn ò bá two hundred kí ni wọ́n gbà ìdá méjì inú mẹ́ta báàsì yóò kù síbi tó kù sí. ọlọ́wọ́n ni wà in kanu ikhwatan rijalan wa nisaa àwọn ẹni tó fi sílẹ̀ nígbà tó kú tó fi bàbá lẹ̀ ò fọmá lẹ̀ àwọn brothers and sisters rẹ ló fi sílẹ̀ gbogbo wọn wá jọ dọ́gba bàbá kan náà màmá kan náà ló àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ bàbá kan náà lásán lọ́jọ́ bí yín falidhakari mithlu hazzil unthayayn àwọn ọkùnrin ó máa gba ìlọ́po táwọn obìnrin ó máa gbà ọkùnrin yóò gbárùn tóbìnrin méjì ó ọkùnrin kan yóò máa gbárùn tóbìnrin méjì ó káyipé three million ńlọ owó tó fi sílẹ̀. Si àwọn tó sì fi sílẹ̀ wọ́n jẹ́ ọmọkùnrin kan àti àwọn ọmọbìnrin méjì ọkùnrin kan obìnrin méjì báwo láti ṣe pín in hmm? one one point five ìgbà táwọn obìnrin ó sì gba seventy five five thousand seven hundred and fifty thousand seven hundred and fifty thousand òun sì gba mílíọ̀nù káàbọ̀ Allah àmì ẹ̀ mọ̀ pé nígbà tí eh, ọjọ́ bá fi kẹnu bọ́pọ̀ àwọn àbúrò rẹ̀ àwọn àǹtí rẹ̀ náà ni ó tún pétọ̀ eh, ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ mọ̀ríà màmá ń lọ ilé ọkọ kódà gan àmọ́ bá ṣe ṣe wọn náà wọn náà sì ń bẹnu ẹ̀ tó ẹ kọ́ dá sí i tọ ìyẹn ni pọ̀ ṣẹ̀ṣẹ̀ gbowó <laughs> inú rẹ̀ náà ó ti mú ó ti mú ó ti mú tó ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ o. فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا ọlọ́run bá ń ṣe àlàyé fún yín kẹ́ ẹ má bàa ṣìnà subhanallah ah ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún yín kẹ́ ẹ má bàa ṣìnà ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti fọ̀nà pínpín gun lọ́nà ẹ̀sìn islam sílẹ̀ ó ti ṣe kínni ó ti ṣìnà kò bá jẹ́ lèmáàmù kò bá jẹ́ máàmù kò bá jẹ́ àfa tẹ̀fsíìrì kò bá jẹ́ ni tí ń gbọ́ tẹ̀fsíìrì kò bá sì jẹ́ olùsàlàyé òfin ọlọ́run fún ni àbí kó jẹ́ ni tí ń ṣèbéèrè nípa òfin ọlọ́run gbogbo ẹni tó bá ti fi ojú ọ̀nà pínpín gun sílẹ̀ ó ti ṣìnà. Si ọlọ́ni yubayyinu Allahu lakum an tadillu ọlọ́run ṣe àlàyé fún yín kẹ́ ẹ má bàa ṣìnà torí pọ̀ fẹ́ràn yín púpọ̀ kò fẹ́ kẹ́ ẹ ṣìnà ọ wá kó kẹ́yìn náà fẹ́ràn orí ara yín ní fámìlì yín bàbá yín kú màmá yín kú àwọn kan wá pé kíní kan wọ́n fi pin ẹni tí ò bá fẹ́ láti lọ tètè bá bàbá níbi tí bàbá wà kò gbọ́dọ̀ tún dámọ̀ràn mọ́ sọ́ọ̀pá wa ni èmi ò ní pààyàn àmọ́ tí mò ń sọ fún yín ẹjọ́ yẹ yín má sọ pé ọ pààyàn so yé ẹn tí wọ́n fẹ́ tètè lọ bá bàbá kò túmọ̀ sí pé ọ pààyàn torí pé tó bá lọ bá gbogbo ìgbà tó bá lọ bá ó tètè lọ bá náà ni mo rò pé yé irú tí wọ́n sì ṣe lẹ́yìn bàbá rẹ náà ni wọ́n ṣe lẹ́yìn tiẹ̀ náà tó o bá ti kàfàrà torí ikú bàbá rẹ àwọn tó fi sílẹ̀ náà ńkọ́ wọ́n kàfàrà nítorí tí wọ́n náà fi lẹ̀ ẹ dákun kí ni kí ni tá a tiẹ̀ fẹ́ máa wo wọ́n máa nu pàǹtí tẹ́nìkan fi lẹ̀ táwọn àpè báyìí lápin kíní kan bó lápin ìwọ náà ìṣiṣẹ́ kó múra. àmẹ́lẹ́ yóò túmọ̀ sí pé ọ sọ pé no ìgbà tó lọ́n ti bòmí láṣìírí ju bàbá lọ èmi ò fẹ́ nǹkan kan wọn ò bí ọ̀dà tulas nínú dúkìá téèyàn gbọ́dọ̀ gbà tulas ẹnikẹ́ni lógún kò àjákísà ọ̀gbọ́dọ̀ gbà torí pé ọlọ́run ti sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a ẹ ẹ mẹ́ta ni ó wúlò fún yín jù nínú àwọn tí ó jogun yín bóyá bàbá ni ó wúlò fún ọ pẹ̀lú tí ó gbà bóyá ni ó fi bọ ọ̀rọ̀ àlìjánà bóyá nu àwọn ọmọ rẹ ni ó gbà nu dúkìá tí ó fi bọ ọ̀rọ̀ àlìjánà ìwọ wọ gbàgbé ọ̀rọ̀ àlìjánà bóyá tó jogun ni ó fi kọ́ mọ́sálásí pò ń fi ṣe sàrà fún ọ torí ẹ ọlọ́run ọba òfin kásínà wallahu bi kulli shay'in alim olùmọ̀lọ́lọ́ nípa gbogbo nǹkan ìmọ̀ náà ló sì fi ń sọ fún wa nípa gbogbo àwọn òfin wọ̀nyí. alimami al-bukhari rahimahullahu ta'ala wọn gba ìgbà wọrọ wa láti ọ̀dọ̀ abu ishaq abu ishaq qaal wọn làwọn gbọ́ ti albara ibn azib radiyallahu anhu tó ní akhiru surati nazalat bara'a wọn ni sura tó sọ̀kalẹ̀ kain nínú alukur'ani náà ni suratu bara'a suratu tawba wa akhiru ayatin nazalat yastaftunaka. ikpe aya yìí ńlá aya tó sọ̀kalẹ̀ kan nínú alukur'an yastaftunaka kulillahu yuftikum fil kalala wọn láya yìí láya tó sọ̀kalẹ̀ jù lọsọ̀kalẹ̀ kan eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ asitima ikpe ọ̀rọ̀ míì tún wá níbi tí wọ́n ti sàlàyé fún wa ikpe wattaqu yawman turja'una fihi ila thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudhlamun pọn láya tó sọ̀kalẹ̀ kan eléyìí ló sì lágbára jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí ó ń fi hàn wá gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé nípa nǹkan ẹyọ kan oríṣiríṣi ọ̀rọ̀ ló máa ń wá nípa rẹ̀ a sì ti mà gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu bóun ti ṣe gbọ́ yé pípẹ́ ẹni tí wọ́n ń pè ń kàlàálà òun náà lẹni tó kú tí ọ̀fọ́ máa lẹ̀ bọ́ fẹ́ kó ṣe kó fi bàbá sílẹ̀ eléyìí tó takò àgbọ́yé Abubakar radiyallahu anhu eléyìí tó túmọ̀ sí pípẹ́ ẹni tí wọ́n ń pè ń kàlàálà kò fi ọmọ sílẹ̀ kò sì fi bàbá sílẹ̀ eléyìí lè tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ ayàtà wa kà yìí Umar radiyallahu anhu gan ọ̀rọ̀ kàlálà báwo la ṣe pín ogun rẹ̀ bó ṣe nímọ̀ tó nípa bá ń ṣe ń pín ogun ọ̀rọ̀ eléyìí dojú sú ó túmọ̀ sí pé èèyàn gbogbo nǹkan tán ìgbà tí àyà alákọ̀ọ́kọ́ sọ̀kalẹ̀ tó bá yẹ pé ẹni tó kú ọmọ ìyá lásán ló fi sílẹ̀ wa in kana rajulun yurathu kalalatan aw imra'atun wa lahu akhun aw ukhtun falikulli wahidin minhuma as-sudus fa in kanu akthara min dhalika fahum shuraka'u fi ath-thuluth ìgbà táyà alákọ̀ọ́kọ́ yẹn sọ kalẹ̀ kò yé Umar ìbéèrè wa pọ̀pọ̀pọ̀pọ̀ lọ́lọ́run tún fi sọ eléyìí kalẹ̀ pé yastaftunaka wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ kulillahu yuftikum fil kalala sọ fún wa kọ́ lọ́wọ́ bó fún yín lésì nípa kalala ìbéèrè Umar lọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí kò yé débi wípé wọ́n ní nígbà kan Umar sọ wípé òun ò bí anabi sallallahu alayhi wa sallam léèrè ìbéèrè tó pọ̀ tó èyí tó ń bi anabi léèrè nípa kalala títí tí anabi fọwọ́ gùn láyà wípé wọ Umar yakfika ayatu sayf allati fi akhiri surati nisa. Aya tó lọ ń sọ tó sọ̀kalẹ̀ nípa àrísúrọ̀tún nìsa ó ti tú ọ lẹ́sìn ìbéèrè tó ń ṣe gbogbo ìgbà yìí yẹn àyà tá a túmọ̀ tán yìí ó ti tú ọ sí bọ́lá ti ṣàlàyé ẹni tó bá kú tí ò fi ọmọ sílẹ̀ tí ó tó jẹ́ pọ́mọ ẹ̀yà lásán ló fi sílẹ̀ lóbìnrin yọ gbàdájì tó bá sì jẹ́ pọ́mọ ẹ̀yà kùnrin ló fi sílẹ̀ òun jogun gbogbo dúkìá rẹ̀ táwọn tó sì fi sílẹ̀ tí wọ́n bá jọmọ ẹ̀yà lọ́kùnrin àti lóbìnrin á pin láàrin wọn ọkùnrin ọgbà lọ́kùnrin tóbìnrin ọgbà kí ni tó tún kún bẹ́ẹ̀ padà sídìí àyà yẹn Ànábì ń sọ fún Umar bẹ́ẹ̀ sòṣùgbọ́n Umar òye béèrè o òye béèrè ó ní ó dùn gan pànàbí ò ṣàlàyé fún yéké lórí eléyìí tànàbí fi lọ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ nípa ta ni ó jẹ àrólé ànábì sallallahu alaihi wasallam ànábì ò ṣàlàyé yéké fún àwọn títí tànàbí fi lọ hmm? àwọn nǹkan yìí ó wù mí kọjá pànàbí ṣàlàyé rẹ̀ kó tó lọ ala kulli hal ṣàlàyé rẹ̀ ànábì ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n kò yẹ Umar so gẹ́gẹ́ bí nǹkan púpọ̀ ti ṣe yé eléyìí ni òye bẹ́ẹ̀ náà làwọn náà nínú màá ní tí òye wàá rọra fò mo rò pé yé wa bẹ́ẹ̀ ni kálukú idha lam tastati' shay'an fada'hu fafariquhu ila ma tastati'u gbogbo nítorí ọba ti lè ṣe filẹ̀ lọ sí di ètò ọba mọ̀ kọ́ má jẹ́ pé ètò ọmọ ní ọ̀hún adọ́dúró tí ò ní jẹ́ kọ́ ọmọ tó lè mọ̀ dáadáa mo rò pé yé wa yẹsẹ pé yàn gan sí di sọbjẹtì kan ipa fi tó yé mi tó yé mi túláàsì tó yé mi túláàsì ètò ẹ̀kọ́ ọmọ òní mà. torí ẹ̀ báyìí ni Umar kódà Umar ó tún bọ́rọ̀ rẹ̀ débi pé ńgbà kan ọ̀ràn Hafsa ọmọ rẹ̀ bìnrin tó jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam pé tó o bá ti rí i pé inú ànábì dùn <laughs> ara ẹ̀kọ́ láńbẹ nínú bí Umar ṣe fọmọ rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ìsà ànábì lọ tọrọ ìsà ànábì lọ tọrọ torí pé eh, ìgbà tọkọ tiẹ̀ tí wọ́n tún ká kú ni àbí nǹkan ọ̀fọ̀mọ rẹ̀ ó fi lọ Usman Usman nífẹ̀ẹ́ ó fi lọ ali ali ní nfẹ so wọn àlọ fẹjọ́ sùn anabi sallallahu alaihi wasallam ẹwọ ẹwọ ní táwọn yẹn ń ṣe nítorí tọlọ wọn fọmọ lọ Usman olóhùn ọfẹ mo fi lọ ali olóhùn ọfẹ sọdá bẹ́ẹ̀ anabi ní ṣe sùúrù èmi ń fẹ́ bẹ́ẹ̀ la anabi sallallahu alaihi wasallam ń fẹ́ ó túmọ̀ sí pé àwọn ẹni rí wọn máa wọ ẹni rí fọmọ fún ẹ wá dì mọ ìdẹ́gbẹ́ wọn fọmọ fún ẹni rí ọmọ wa fitinà ayé rẹ̀ nítorí pé wọn ò ti gbáriwo rẹ̀ rí ọ wá di baba láriwo ìmọ̀ bó ṣe ìmọ̀ pé bó ṣe rí nù bó mo ṣe rí tí wò rí. náà ló ṣe jẹ́ pé tí wọ́n wọn náà ronú sí o kàn hàn bí ajá tẹ́bi ń pa. tọ́ ara hikima tó wá wà ń bẹ̀ tí anabi fẹ́ ọmọ Umar Umar wa eh, yàní àwọn làákàyè ti pọ̀jù fáwọn sábẹ́ wọn ó ní ìgbà tá a ti lọ́ọ́ máa ń bẹ̀ wọn èsì torí owó ànábì o ìwọ́n tó o máa wo owó tó ẹ kó lówó lọ́rọ̀ máa mọ́ máa bá bí ìgbà tí yàn wó ewúrẹ́ lọ́ọ́ bá ń lé rárá o òun fẹ́ tara rẹ̀ tún mẹ́sìn ẹ sì pé àwọn ẹ̀kọ́ kan bẹ tí ìyàwó lè tètè mọ̀ lọ́dọ̀ ọkọ tó bá ní mà táwọn jàmọ́ ò tètè máa ń tiwọn àbẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ìyẹn ìyàwó tó rí rẹ bá pé nu fa tí ètò sí ìyàwó kàtà jọ gẹ́gẹ́ ni wọn lọ́mọ kí ó tó kàtà tó mu tira tó sọ à dákun mọ́ ìyá mi tira <laughs> bí kẹ́ ẹ sọ fún mi pé wò ó bó ń ṣe ń gbé àwọn tira àwọn tẹ́mi lọ́rùn o tira lọ́dọ̀ mi ó pàtàkì ju gbogbo à ó ṣe kíni ó pàtàkì ju gbogbo bó ṣe lérò lọ bá a sì kó tira lọ bá rọ̀ dálẹ̀ sọmọ fún statement tí wọn náà ti sọ tó sì jẹ pé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ rẹ̀ ìyàwó wọn kan àbùkù àbí oníkan yọ kan púpọ̀ kò sí ní tètè rẹ kọ̀kọ́ tóró ti fojú di tíra mi irinṣẹ́ tèmi ní bóòtù àti spana àbí kílẹ̀ ń pè ìrẹ́lé sóvẹ̀ ìtẹ́yìn kókà àtàmà ẹ̀ ti wà nù. tó ọ wá sọ fún Hafsa pé máa sọ ànábì sínú ànábì bá dùn sínú ànábì ó túmọ̀ sí kékeré ṣèjọjúmọ́ lọ́jọ́ ọdún ẹ̀rín ní ìsẹ́lómi ọmọ ẹ̀sẹ̀ béèrè gborí fóònù yóò wá rí i pé èèyàn ń dáhùn bákan ń gbà mí yóò máa kẹ́ ah ìmọ̀ bóyá ń sùn ń sùn kó ojú yọ ń sùn <laughs> àmọ́ kì í ṣojoojúmọ́ lọ́dún ṣéjoojúmọ́ nínú èèyàn máa dùn ni èèyàn ní àwọn wàhálà wájú ni kò láwọn bùkátà tí wájú ni ṣojoojúmọ́ lèèyàn gbádùn ni ìwọ ọmọ ọmọ ti ń ṣe é nítorí pé kọ́mọ̀bà gbẹ́sìn ọlọ́run pamọ́ náà ní í ṣe ń gbé fóònù gbà náà ṣùgbọ́n àwọn ẹgbẹ́ yẹn kò rẹ́rìn kò sọ yàyà ń gbà ah òun lọ́mọ tí ń gbòǹkà wọn náà sì béèrè pé ṣe ẹ gbádùn àbẹ́ ẹ gbádùn yín máa rán dókítà sí wọn mọ̀ wá wà láfíà yín kò sí tọ́kàn wọn náà ẹ jẹun ẹ jẹun kọ̀ọ̀kan wọn bá sá ti béèrè ẹ dáhùn ẹ ṣe bí ẹ́ńjìnì wọn gbé kalẹ̀ ẹ́ńjìnì náà ẹ máa rẹ ẹ́ńjìnì <laughs> tọ ẹ wá wo Hafsa ẹ wo Umar ibi tí ọpọlọ pé dé ó ní máa sọ anabi nufa tọlọ ni dandan baligh ma unzila ilayk ntọlọ ọràn ọgbọdọ jíṣẹ́ rẹ̀ anabinu nu Umar wa ni máa sọ anabi ìwọ ọmọ mi ìyàwó anabi máa sọ anabi tó bá ti tinú anabi dùn béèrè lọ́dọ̀ rẹ̀ nípa kàlàlà la ilaha illallah túmọ̀ sí kẹ́hìn tí wọ́n bá ṣe béèrè kọ́ máa sọ ẹni tí ó bi léèrè wípé ó wà nù dààmú ẹ jọ ìbéèrè mẹ́ta náà ni. <laughs> kò sí àyè fún ẹyọ kan tó báyìí Hafsa wa bẹ̀rẹ̀ sí sọ ànábì ó bẹ̀rẹ̀ sí sọ ànábì títí ó fi rí pé inú ànábì dùn jọ kan ló bá ní ọkọ mi ẹ dákun bó lọ̀rọ̀ kàlàlà ìtẹ̀ rí ànábì ni kì í ṣẹnìkan lọ́rùn àfi bàbá rẹ̀ <laughs> torí. ẹ a ti sọ̀rọ̀ bàbá náà ṣáájú ó lóun ò béèrè ń pa nǹkan kan tó pọ̀ ju bó ń ṣe ṣe béèrè ń pa kàlálà lọ́lọ́dọ̀ ànábì ànábì bàbá rẹ lọ́rọ̀ <laughs> sọ fún kọ́ lọ káyà tó wà ń parí sórọ́tò nìsa <laughs> so nítorí di eléyìí ọlọ́ni ìnímúrò ń hálàkà sẹ́nìkan bá kú àkọ́kọ́ ikú wọ́n yẹn fi dẹ́rù rẹ̀ wọ́n yẹn fi dẹ́rù báyìí wọ́n yìí sì fi ha mayà gbogbo apátálá kù kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí ni ọ̀tọ̀ kú wọ̀ torí ẹ̀ tó bá yẹ pé tí ó sapá kan yàtọ̀ sapá kan ni lápá kan tí ò ní í ṣe ni wọ́n fi ń dẹ́rù ba ẹni tí ó ṣe kò bá nítumọ̀ àmọ́ kí ló ṣe ọmọ Yorùbá kọ́rọ̀ tó tọrọ̀ ń pọ̀ ó kù ṣé wò ní kú ni ntòfilẹ nítumà oníkọ́yẹ́ pé wọ́n tó ń fi kú sẹ́rù bá àwọn èèyàn ò ní kú ẹ mọ̀ kí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹni tí ń fi kú dẹ́rù báyẹn á máa kú síwájú ẹni tó lò wọ́n pa torí pé wọ́n tó ní dọ́la tó ń dájọ́ méje fẹ́ nìkan pé ń lọ́ọ́ pa orípọ̀ lẹ́ ni ọjọ́ méje fá lóòótọ́ orí pa torí ẹ̀ kíkálukọ́ lọ mọ̀ wọn rẹ̀ ẹ̀yìn àṣà ń pọ̀ ó kuyùn ẹ dákun ẹ̀jẹ̀ amú kò nu àṣà wa kò túmọ̀ sí pa alájú kò túmọ̀ sí pa alájú sétan máa wá ń jà àfi ká máa para wa tiwa kò sínú ká búra wa fáin fáin ká sì túká kí wọ́n bá wa parí rẹ̀ kọ́ tán bí Yorùbá bá búra wọn tán wọ́n tún máa lọ ṣàwùn báwọn ti lérí síra wọn torí kọ́ máa jẹ́ pé ibi tó ń bá ti tó ń bá ti jáfara ẹni táwọn jọ lérí síra wọn òun ò ní jáfara bí tó ń ti fẹ́ fi sóúnjẹ alẹ́ kó má jẹ́ pé ó fòun sóúnjẹ ọ̀sán lọ́fà ló fi jẹ́ pé àwọn Yorùbá fẹ́ràn èmi mọ́ pa òun ló ń bẹ́ ń di ọ̀rọ̀ wọ́n ti máa ń sọ̀rọ̀ kọjá bó ṣe yẹ èèyàn kú nìsín ọ̀ lọ́wọ́ nu kú rẹ̀ àmọ́ ìgbà tí wọ́n náà ti lérí sí lójú àwọn èèyàn tó sọ pé wọ́n gbà èmi tọ̀ọ̀tọ̀ ọ́ gbà. àwọn èèyàn sì sọ à yorùbá wọn ò ní pé ẹ dákun ẹjọ rọ ọrọ yìí ń mi ẹ dákun ẹ kó jẹ ọ mọ dá sí i torí bí wọn náà bá dá sí i tí wọn fi náà kún kí wá kú kíákíá kí gbogbo owó rò ìwọ ló ní ti kú òun náà ku rẹ. pé gbogbo yẹn wọ́n máa tàdí ní bàbá yorùbá bàbá kanu bàbá ọlọ́pàá ó ti ní ọgbà ó tún wá ó tún láyà ó tún wá. òun náà lọ yọ wá kó ku rẹ̀ dà tọ́ba yẹ kó ń lò ń pa ọ́ ẹ máa gbọ́ ìbúra àwọn mushrikuna àwọn ọ̀sẹ́ bọ́ wọ́n tún wá máa ké àfáàní àfáàní kí ni ní sọ̀sọ̀kùsọ lẹ́nu tí wọ́n máa kankan pa Islam yàrá kó ku rẹ̀ dà tọ́ba pè mí mọ́ pọ́ sókùn gbọ́ ni tàbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tọ́ba pè mí mọ́ pọ́ ìjọ méje lónìí kí n lọ bọ ò ní lọ bá ọ̀tọ̀ ní sàárì tiẹ̀ so yí ọ so nítorí ẹkọ ọmọ sọ tó bá yẹ pé ọmọ pé wọkọ lọ pa ó sì sọ ni yẹsẹ pé kùlọ ọmọ sọ fún tọ́ ń tanra rẹ jẹ ìwọ lọ́n àwọn èèyàn ń sọ pé mi mọ̀ pa lágbájá èmi sì mọ̀ pé ń pa torí pé ń lágbára láti pààyàn wọ́n lọ́ọ́ máa pààyàn mo lè ti sì sọ o. So látàrí pé à ń lérí síra wa sẹwárí lábẹ́ òfin Ọlọ́run ah òfin Ọlọ́run dáa sẹrẹni tó bá sọ pé òun ọ̀pọ̀ ọwọ́ akú lẹ́yìn rẹ̀ kọ̀pẹ́ sẹrẹyìn fámìlì rẹ̀ ọyẹ kẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ nífẹk ẹ̀yìn ọkàn pẹjọ ni kò ń lọ pa lábẹ́ òfin Ọlọ́run kò sí bó ṣe lè bọ apá òun náà ni nítorí pé ó sọ pé ń pọ̀ ó sì kú lẹ́yìn rẹ̀ kíákíá kọlọs ń ta nǹkan kan ń sẹ ọwọ́ ìtọsùn mọ̀ gbàdọ́ pé àwùjọ wọn ò lòfin ọlọ́run ò ṣe kínní so wọn á sọ pé ọ̀dà tó bá yẹ kó ló ń pa wọ ọlọ́run má jẹ́ kí lò sùn náà láàyè kó o fi ṣàfihàn pé irọ́ ló ń pa fáwọn èèyàn nígbà tó ń sọ pé wọn lọ́wọ́ nù kú rẹ̀ kẹ́ wàá wò ó àmọ́ kì í ṣe pé tó bá jẹ́ pé òun ló ń pa ọkọ̀ wa mú náà lọ yóò mú ọ lọ bó ìgbàgbọ́ àwọn kò fáàrù àwọn kò fáàrù nígbà gbàgbọ́ pé ọ wọ́n ti lẹ́nìkan ọwọ́ àlọ́ wọnú sàárè wọn á bu èpẹ́ sàárè jẹ pé tó bá rẹ́ pòun kékeré ṣe mùsùlùmí ṣé mùsùlùmí máa ń fi èpẹ́ sàárè búra pé kéènì irọ́ lásán ọlọ́run ló fi búra lẹ́yìn náà ẹja sọ ẹnu wa tí èèyàn bá fẹ́ mọ bí àwọn èèyàn ò ti ṣe lajú sí ẹ wo báwọn èèyàn ṣe máa búra wọn láwọn orí táwọn ó mọṣíìnì ó mọ́tò bí wọ́n sì máa sọ̀rọ̀ síra wọn abọ́fẹ́ forí sánlẹ̀ abọ́fẹ́ kú ọfẹ́ kí yẹ osunkún ẹ yorùbá àwọn nǹkan tó wà lẹ́nu ọ̀rọ̀ burúkú wọn ò gbọ́n because ẹni tó gbọ́n láyé kì í roku ròyìn kì í roku ròyìn àti sẹ̀mí soríire làwọn olóríire máa ń rò lóríire àbí wọ́n ń fẹ́ irun tó ń sọ sọ́mọlàkejì rẹ̀ ń kọ́ ṣẹlẹ̀ sí ọ ni ṣebí wọn náà fẹ́ kí ló wá dé tó fi jẹ́ pé irú ọmọ sọ̀sọ́ ọmọ làkejì rẹ nù tá a bá sì sọ̀rọ̀ àlàwà làgbọ́n mo là á gbọ́n sí ọgbọ́n náà má pọ̀ torí di eléyìí a máa fi kú dẹ́rù bára wa eléyìí tó mú ká má lè sòdodo ó ti ba Yorùbá jẹ́ tọ́rọ̀ bá ń bẹ ńlẹ̀ ní sẹ́yìn méjì jà tẹ́ ẹ mọ ẹni tó járe nínú ọ̀rọ̀ tó ń rò kalẹ̀ ẹ ti mẹ́ni tó jẹ̀bi yóò bó ní sọ ẹ bá wọn sọ ọ́ ẹ̀yin ni ẹ sọ àní ẹ bá wọn sọ. wọ́n wá finalẹ̀ wọ́n máa pè é fín máa bá pè é fín tán wọ́n ní tọ́ ọlọ́run níjà ara ṣètáni àṣetáni ń bẹ́ ńlẹ̀ torí nǹkan lẹ̀ pa yìí torí ẹ̀ torí wọ́n ń bẹ̀rù pé ẹnìkan lè pa wọn ẹnìkan lè pa wọn ẹnìkan ò sì lè pa àyàn àfọlọ́hún ṣùgbọ́n ìyẹn máa ń jẹ́ sábàbí ẹni tó bá jẹ́ sábàbí ní tó bá hàn ìsìláàmù ni ẹ pa ọ náà ẹ̀mí rẹ̀ ọ̀wọ́n ju ẹ̀mí ẹni tó pa lọ torí di eléyìí téèyàn bá kú ẹnì kó o sì gbọ́dọ̀ kú kó o máa dunnú o àyàfi tó bá jẹ́ kèfèrí tẹnìkan bá kú tó ń dunnú ó túmọ̀ sí pé ọ̀gbádùn ni o torí pé àwa là á máa rò níbi ọpọlọ wa ṣe kúrú sí lọ́mọ èèyàn wípé tẹnìkan bá kú ikú rẹ̀ ó jẹ́ ká ní chance kan tá à ti ní tẹ́lẹ̀. abẹ́ ìfura bẹ́ẹ̀ àmọ́ wò ó pé ńgbà tí lágbájá ti sún nísìn tí ò sí ma Ohun ni ipò yẹn tọ́ sí ti ń bẹ ni òjé ń débẹ̀ tẹ́lẹ̀ wàláì kìí so. wàláì tọ́lọ̀ ń bá rí i pé nǹkan kan tọ́ sí yàn ẹnìkan ń bẹ láyé òdi yàn lọ́nà rẹ̀ àbùrọ̀mọ́ wa wá kú fẹ́ nìkan àbùrọ̀mọ́ péré ẹnìkan láì dáa. tó fi wájẹ́ pé tẹ́nìkan bá ti dépò kan láyé wọ́n máa ṣaagun sí ni bíi kó tètè kú. ẹni tó bá jọba àlú wọ́n máa sa oògùn sí lóríṣiríṣi ni ẹni tí ń wò kó ń lọ bá tọ́ sí nìsín tí ọmọ bó ń gan ò ní dépò láéláé láìkú yóò máa lọ wá oògùn burúkú pé ẹ bá ń pa bàbá yìí atókùmọ̀kù ni ó sì mọ̀nà tí wọ́n gba aráàlú kìí àmọ̀ pọ̀ gbábẹ́ẹ́ wọ́n wá tu láàsì rẹ̀ wọ́n wá fẹ́ pa bàbá ń bàbá. eléyìí ò sì rántí ẹni tó lọ́n bá kọ́kọ́ mi rè ogun o wàláhì ó tún ní pé kókókó lára rẹ̀ ọmọ ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ lè má mú ìlú láwọn àlù tí wọ́n ti máa jẹ lè má mú pa àfìgbà tó bá kú lẹ́lòmí ó tó tún débẹ̀ wọ́n sọ náà di bí ọba sẹ́mi kọ́ àwọn lè má ẹni bá bá a débẹ̀ ló lè sọ ntójú rẹ̀ ń rí òun ló lè sọ wàláì lè má mú mi kí eru oorun sùn lálẹ́ tó yẹ pé gbogbo àwọn àwa lọ́nà ìmáàmù kan àwa ni ìmáàmù kan ní ìsìn lẹ́yìn tiwọn àwa lọ́kàn lẹ́yìn tiwọn gbogbo nákẹ́lẹ́ burúkú gbogbo ọ̀fà burúkú wọ́n máa tà sí lálẹ́ wọ́n máa fi ránṣẹ́ sí lálẹ́ lálẹ́ mizas ìmáàmù mi ń pọ̀ ẹ̀jẹ̀ wàláhì tí yóò máa kó ẹ̀jẹ̀ lálálẹ́ ìsàkúsà tí wọ́n ń sà sí kókó kúsẹ̀ ẹ dákun torí tọlọ ó ní irú irú mẹntálítì wo nù ipò ẹ̀sìn ṣe wọ́n á di ká tún máa fẹ́ para wa bí bá ń ṣe tí o bá ṣe dáadáa sódodo fún kó ṣe dáadáa bí o bá sì gba ẹyọ lẹ́rọ̀ àbúrò paná ẹyọ lẹ́rọ̀ ẹjọ́ máa gbáyé tiẹ̀ náà wọ́n á pa á nígbà tí wọ́n bá pa gbà náà wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé yẹ́s ó ní kíláàsì wọ́n palẹ̀ mọ́mù kan lù kàn àwọn ẹni tó wá pa wọn tí wọ́n fi ń ṣe fáàrí gbé àṣọ àṣọ pa lọ síbi ọ̀run àpàpàǹdodo ibà àràn àbá àràn la ilaha illallah kéèyàn tún láyà bẹ́ẹ̀ torí de eléyìí gbogbo ẹni tí máa ń fi kú dẹ́rù báyàn á pọ̀ kárí o sì rọ̀ǹwí nígbà tí wọn ò ní kú tó o fi jọ ti àwọn baba ńlá baba ńlá kù rẹ tí wọn ò ní kú ẹ wọ àwọn arúgbó ti pọ̀ tó lé wọn wọn ikú bẹ̀ ilé kò ní kú nù àmọ́ gbà tí o ti mọ̀ pọ́ kù kí á ní kí ni kí ló ń fi kú dẹ́rù bàyàn sí òun kó kú ká ni àhúdùbí lẹ́ẹ̀ torí ẹ̀ tẹ́nìkan máa kú ẹ gbọ́dọ̀ yọ ọ́ ẹ gbọdọ rẹ́rìn o wàá pọ̀ ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí nítorí pé ibi tó dojú kọ gbogbo aná là ń kan o ntí sì ń bẹ lẹ́yìn ikú wàhálà ojú kú lọ ikú o àmọ́ ntẹ̀yìn pàdé lẹ́yìn ikú wàhálà ojú kú lọ ńlọrọ̀ rẹ sì bàyàn lẹ́rù pọ̀ nànàbì sallallahu sọ pé ẹ má gbàgbé àti máa rántí olùwọlé àdùn ikú almaut torí jẹ eléyìí ẹ jẹ́ ká máa tún àgbọ́yé wa ṣe ọlọ́ni kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ni ó kù gbogbo nǹkan ni ó parẹ́ àyàfojú ọlọ́run ọba wa ọlọ́run nìkan ni ó ṣẹ́kù àmọ́ gbogbo nǹkan míì tẹ́ ẹ̀ máa lé lọ ní lọ ẹ̀mí gùn kò túmọ̀ sí pé kù bẹ́ẹ̀ mi ọba gùn kọ́lọ̀ ojú ogun látàrí dáadáa ni lórí Islam ẹni tẹ́mi rẹ̀ bá sì kúrú tó bá kú lórí Islam ó kú oríire ni bákan náà ọlọ́ni kullu man alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal gbogbo ti ń bẹ lókè pẹ̀ yìí ni ó parẹ́ gbogbo wa la lọ aslan nígbà tí ń ku ọdún méjì tá a fi wálé ayé ń bọ́ la níbo láwọn àmọ́ níbo láti wọn padà lọ náà dábàá kú òun bí ọlọ́run lọ́mọ torí di eléyìí lílọ láàlọ́ torí ẹ̀ ọlọ́run anitẹ́nìkan bá kú laysa lahu walad tí ò fọmọ sílẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tí wọ́n pe ń kà láàlà kò fọmọ sílẹ̀ walahu ukhtun ó sì fi ọmọ ìyábìnrin sílẹ̀ ó túmọ̀ sí pé kò tún fi bàbá lẹ̀ falaha nisfu ma tarak tó bá jẹ́ pé bàbá ń bẹ pẹ̀lú rẹ̀ ta ni ó jogún gbogbo owó bàbá ni nítorí pé bàbá pẹ̀lú àwọn ọmọ àyà bàbá nìkan ní dógún jẹ bẹ́ẹ̀ni tó kú bá fi bàbá lẹ̀ àtàwọn ọmọ àyà bàbá nìkan ní ó dógún jẹ gẹ́gẹ́ bá alukuraani ti ṣe tọ́ka sí i. káwọn á mọ̀ ikpe Zayd ibn Thabit radiyallahu anhu òun ló mọ̀ jù nínú àwọn sàábé nípa bá a ṣe pín ogún. wa anna zaydan khussa la mahala fi qawlihi min fadlihi munabbihan afradukum zaydun wa nahika biha zayidu òun ló ní mọ̀ jù nípa bá a ṣe pín ogún. nítorí ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi tó ní afradukum zayid ẹni tó mọ̀ nípa bá a ṣe pín ogún jù nínú gbogbo ẹ̀yin sàábé òun ni zayid ibn thabit torí rẹ̀ ọ̀nà rẹ̀ là ń gbà pín ogún títí tó fi dòní yìí gbogbo madahibul arba'a imaamu abu hanifa ni malik ni shafi'i ni ahmad ọ̀nà zayd ibn thabit ni wọ́n ń gbà pín ogún àyàfi nínú àwọn masáìlù kan táwọn abu hanifa ti yapa àbí ahmad ibn hanbal eléyìí túmọ̀ sí wípé nínú àwọn sàábé òun ló ní màjù nípa bá pín ogún ó wà nínú sahih al-bukhari. wọn làwọn kan wá ṣe ìbéèrè lọ́dọ̀ abu musa al-ash'ari radiyallahu anhu ọ̀kan nínú àwọn sábẹ́ wọn ní ẹnìkan kú ó fi ọmọbìnrin sílẹ̀ àti ọmọbìnrin tọ́mọ ẹni tó kú bí èèyàn fọmọbìnrin tó ń bí sílẹ̀ àtọmọ ọmọ ọmọ ọmọ yìí ọjọ́bìnrin. ọmọ tó wá bí ọmọbìnrin yìí jọ ọmọkùnrin ó tún wá fi ọmọ ìyá tiẹ̀ sílẹ̀ báwo láti ṣe pín ogún yìí Abu Musa sàábẹ ni olùmọ̀ńlá tánàbí rán lọ sí Yemen òun àti Mu'adh ibn Jabal wọ́n ní bẹ́ẹ̀ ṣe pín ogún yìí wọ́n bi léèrè ó ní wípé ọmọbìnrin yìí yóò gba ìdajì dúkìá bàbá rẹ̀ ọmọ àyà ẹni tó kú yọ gbàdájì yòókù ṣùgbọ́n ọmọbìnrin tọ́mọ ẹni tó kú bí kò ní jogún kankan ju ẹkún lọ kẹ́lẹ́ bá wa mọ̀ pé èsì tí mo fún yín yìí òun náà lòdodo tí ò sí ń tọ́ta kó ẹ lọ bá Abdullahi bin Mas'ud radiyallahu anhu ẹ lọ bí léèrè béèrè yìí kan náà ẹ rí i pé irun tí mo wí lòun náà wí ilé ìtumọ̀ sí pé kò burú kólùmọ̀ ó fèsì nípa àbẹ́ẹ̀rẹ̀ kan nígbà tó mọ̀ pé ẹni tó mọ̀ jù ń lọ tún bẹ kọ́ wa ní ẹ lọ bí ẹni tó mọ̀ jù mí lọ ẹ rí i pé irun tí mo wí làwọn náà wì kọ́kàn yín ò lè balẹ̀ wọn á lọ bá Ibn Mas'ud wọn sì bí léèrè èèyàn kan kú ó fọ ọmọbìnrin sílẹ̀ àtọmọbìnrin ọmọ tiẹ̀ àtọmọ àyà ẹni tó kú lóbìnrin báwo láti ṣe pín ogún yìí ṣùgbọ́n o Abu Musa àwọn ti ṣèdájọ́ báyìí báyìí báyìí wọ́n ní ká fọmọbìnrin ní dájì ká fọmọ ẹ̀yọ́ òkú tọ́jú obìnrin ká fún un náà níláàjì lówó bá tán ọmọ ọmọbìnrin tọmọ òkú bí wọ́n ní òun ò ní jogún kankan ju sùúrù lọ Ibn Mas'ud ni laqad dalaltu laqad dalaltu idhan wa ma ana minal ah tẹ́mi náà bá sọ̀rọ̀ musa sọ mo ti sin náà èmi ò sínú ẹni tó mọ̀ nànú o aqdi bima qada an-nabiyyu sallallahu alayhi wa sallam irú níta nàbí sallallahu alayhi wa sallam tó fi ṣèdájọ́ nínú ìbéèrè yìí fi ṣèdájọ́ ìyẹn nípa musa ó ti ṣàṣìṣe ẹ ẹ mo rò pé rí bó ṣe ti kan náà ẹni kò sọ pé Abu Musa olódò máa ń bàbá wọn kò mọ nǹkan kan nǹkan ń jánu ni ó tún ní ẹ lọ béèrè àbí bẹ́ẹ̀ kọ́ hmm, oríṣi kò sọ bẹ́ẹ̀ <laughs> nítorí sọ ni pé aya alukurani ló lò wípé qaddalaltu idhan tó bá yẹ pé irun tó wí lèmi náà bá wí ajẹ́ pé mo ti sọnù mo ti sọnù èmi mo ti sọnù kò sọ sọnù wa ma ana minal muhtadin èmi ò sì sínú ẹni tó mọ̀nà kò sọ pé Abu Musa mọ̀nà o ah, tó yẹ pé wọ́n máa wá chance wọ́n sọ pé olùmọ̀kan dáhùn ìbéèrè kan ó ṣàṣìṣe ẹ eh, táwọn wí fún inú táwọn wí fún àwọn olódo tẹ́ máa bi léèrè <laughs> kò lo irú eléyìí ó ní ọmọbìnrin tó kù fi sílẹ̀ yọ gba ìdajì dúkìá bàbá rẹ̀ ọmọbìnrin tọmọ òkú tọmọ òkú tó bí ọmọ òkú yẹn ló bí ọmọbìnrin ó túmọ̀ sí pé ọmọ tí òkú bí tọ́jú ọmọkùnrin náà ti kú àmọ́ ọmọ tiẹ̀ tó ń fi sílẹ̀ ọmọ ọmọ nù òun ọgbà ìdá kan nínú mẹ́fà tá a bá fi ìdajì tá a fi kúndà kan nínú mẹ́fà ó di kíni pure mathematicians ẹ mẹ́rin kọ́ tá a bá fi dájì one over two plus one over six. lọ́ọ̀ iná. ó di two over three one over two plus one over six ó oh, di two over three so ó ní ọmọ ọmọ òun ọgbà ìdá kan nínú mẹ́fà tá a bá fi kún da kan tá a bá fi kún da jì ó di solosayin Ibn Mas'ud ti parí ọ̀rọ̀ máàsì ti ń bẹ lórí tí wọ́n gbóná ike <laughs> tá a bá fi one over six tí ọmọ ọmọ gbà tá a bá fi kún one over two eléyìí tí a ní ká fún ọmọbìnrin ó di tẹkumílẹtẹ solosayin ó di two over three yọ wá kú kínní one over three ó ní one over three tó sẹ́kù yẹn ọmọ ẹ̀yà òkú lóbìnrin òní ọgbà ó ní bẹ́ẹ̀ là sallallahu alaihi wasallam ni wọ́n ṣe ṣe dájọ́ ilé àfihàn wa pé àwọn sàábì gan ẹnìkan ju ẹnìkan lọ nínú mà gbogbo wọn kì í ṣe bákan náà ni wọ́n jọ máa dọ́gba nítorí pé àjùlọ ọlọ́run ọba ni ó máa ń fẹ́ ni tó bá fẹ́ nínú àwọn ẹ̀rú ẹ̀ mélòó la fẹ́ sọ nínú tó jẹ bí wọ́n ṣe ń pín ogún. à ń bùkátà láti jẹ́ ẹni tó wà mà ká wá ìmọ̀ nítorí tọ́lọ́n láti gba ìmọ̀ kan kúrò lára wa káwọn náà lè ba àlàǹfààní àti gbanú kúrò lára àwọn ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ kí gbogbo ó lè ba àjọ máa jọ́sìn fọlọ́n ti ṣe ń wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní ìmọ̀ tí ó sì sábàbí oríire fún aláyé àtàlùkìyàm ọlọ́run ọba wa kó wá síbẹ̀ kárí àwọn ọmọ wa kó síbẹ̀ kárí gbogbo àwọn ọmọ ìyá wa nínú islam ọlọ́run ọba kọ́ wa máa ṣe subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. aleykum salaam. naam ẹni tó tó wù mí ló fi kalẹ̀ yókù làdógún ìdajì tó alhamdulilayi gbogbo ogun tá a pín